يقول الله عز وجل في الآية الخامسة عشرة من سورة يوسف أعوذ بالله من الشيطان الرجيم فلما ذهبوا به وأجمعوا أن يجعلوا في غيابة الجب وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون أدري gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé àwọn ọmọ bàbá lùtù wọ́n ti pè kékeré láti ṣekú pa kìí ṣe nítorí ìkọ̀sán ẹ̀ nítorí ìlara nítorí ìkéèdá báwọn bàbá àwọn ti lè fẹ́ràn ìgbà wọn lọ. ìṣe iná ni wọ́n dá títí lórí gbà pé fún àwọn ọpa wọn ti tu bàbá wọn wọn rọ bàbá gbígbà láti tu sílẹ̀ fún wa tó tilẹ̀ jẹ́ pé ọkọ̀ ọkàn gbà ọkàn rẹ̀ ti gbogbo ara gbà iná ìdí ń ṣe àpèjúwe kan pé yọ gbà mí lọ́kàn jẹ́ gan-an ẹ bá fi mú ọmọ yìí lọ. ẹ̀rú sì ń bà mí wọ́n máa lọ sí pé ìkòkò yóò fi ọmọ yìí ṣe ìbàjẹ́ nígbà fura pé ti gbé jẹmọ yín lọ́wọ́. wọ́n ní àwọn ọmọ yusuf yìí báyìí wọn tó ń ṣe náà ń ṣe dáadáa. tòun tí Yéṣùfù bá ń bẹ pẹ̀lú àwọn òun náà fi jẹ́ pé ojú sí báwọn àti ẹ̀ ti sẹ́ dáradára ọ̀rọ̀ pé kòkó àti ọkọ̀ jẹ́ ọkọ̀ sẹlẹ̀ sábàbí tó sì mú kí bàbá dárúkọ òkòkò mẹ́ẹ̀ ọ̀hàn nítorí pé dáradára àti ìkókò wọn ìsáàbà yára nítorí pé. ìkókò tó máa ń sábà tọpasẹ̀ àwọn ẹran tí wọ́n máa ń dà lérò àti rí mú nínú wọn. eléyìí náà ló sì ṣe sábà bì tóbi jẹ́ pé bẹ́ẹ̀ bá ti rí dáradára ẹ̀rí kọ̀ọ̀kan tó yẹn láti fi da àwọn ẹran wọn á máa lò ó láti fi já koríko fẹ́ràn láti fi wọ́wé bọ́ọ̀lẹ̀ fáwọn ẹran nígbà tí ọba sí koríko tó tó nǹkan mẹ́lẹ̀ ẹran fúlàní yẹn pọ̀pọ́wọ́ rẹ̀ wọ́n máa lò láti máa fi bí ewé igi máńgò tó wà yìí kò fi lè ba ìjáde nínú àwọn ẹran nínú àǹfààní tó tún wà púpọ̀ báyìí ni pé wọ́n á máa lò ó láti fi dáàbò bo àwọn ẹran tí wọ́n ń dà yẹn lọ́wọ́ ẹranko àbíjà tó ṣe pé ẹran ló ń jẹ tiwọn. pàápàá jùlọ ẹran tí agbára sọ̀pápá gẹ́gẹ́ bí ìkókò nítorí pé agbára kọ̀pá ọ̀ká kìnìún agbára rẹ̀ ká ẹ̀kùn so àwọn eléyìí ti pọ̀pá ti pọ̀pá ìní wọn fẹ́ jẹ dáradára nígbà tí wọ́n ń ta ìbá wọ́n yin ìbọn síkìnì táwọn kan lọ dẹdẹ wọn nu gbó wọ́n yin ìbọn sí wọn gbogbo ibi tí wọ́n sá pamọ́ sí bí ìbá ti dẹ́ ń ró làwọn kìnìún yìí tún dojú kọ àwọn ẹni tí ń yìnbọn ìní ó sì ń sáré bọ̀ ó ti wá rí kó ń rọ́ọ̀lù ẹni tí yìí máa ní òun náà dábàá dúró ìní ó fi gbé ṣubú gbàtí ọba bẹ̀rẹ̀ sí ní wípé kóun tiẹ̀ gé ọrùn rẹ̀ kóun ọ̀pá pẹ̀lú ọ̀gbẹ́ tọ́lọ̀ ti dámọ̀ lẹ́yìn ẹ̀mí ti bọ́ ọ̀làkóńtì náà dábàá dúró. ṣé eléyìí náà lẹ́wọ̀n á fi pọ̀ pa lọ́wọ́ á jẹ́ tani ń jọdẹ akọrin lójú ọdẹ apá tó a má bí koko nísìn àbí irú àmọ̀tẹ́kùn tó o bá ń mú kọ̀ọ̀pá lọ kọ̀ọ̀pá ti dá ayélujára bá ti rí ẹ̀nàmá ẹ̀nàmá bí orí kú ẹ̀nàmá bí yún àbá ìrora ó lè mú sálọ gbé ẹ̀ ẹ̀yàn burú o ọlọ́run lọ́mọ máa bí wọ́n ti lọ́ọ́ wá gbé igi sì kún un kó tóun lè kò lè kò lè tẹ́ka kó lò tó ìdí nu láti rí i pé ẹni tí ń dán ẹ rí ibi pọ̀pá lọ́wọ́ rẹ̀ wọ́dà ń bá mi ẹ lè rí ọfà ìgbà míì ẹ lè rí idà bí darandaran ti ṣe rí nu láti kulẹ̀ nítorí àti dáàbò bò ó àwọn ẹran rẹ̀ lọ́wọ́ tí ó lè fẹ́ ṣe àwọn ìtìǹtà ẹ̀dẹ́. ó tó wá di pé darandaran fẹ́ wá di darandaran báyìí. ó ti pé àwọn gangan fúnra ara wọn ni wọ́n ń lọ dènà ní àwọn èèyàn tí wọ́n wọn. àwọn ní ọmọ ọmọ ìta màlúù wọn wọn lóko olóko tó lóko bá tún sọ̀rọ̀ wọn ti tán láti lù pa kọ́dà darandaran tẹ̀ ti dẹni tí ń gbé ìwà gbogbo gbẹ́jọ́ tó bá tẹ̀ ẹ̀jẹ̀ kí wọ́n fẹ́ fi dọ́dẹ ẹranko tó fẹ́ fi àwọn ẹran tí wọ́n tètè ní kọ̀ bá tún dà wọ́n á sábà lò láti fi pa àwọn èèyàn ọ̀rọ̀ sàn. bó tilẹ̀ jẹ́ pé gbà mí àwọn fúlàní tí wọ́n á nàìjíríà ń gbé wọ́n ń sàbòsí sí wọn. ọ̀pọ̀lọpọ̀ ọ̀ràn tí wọ́n dá ni wọ́n bá wọn dá nítorí pé ẹni táwọn èèyàn pọ̀ jù ní nàìjíríà tó ṣe bí fúlàní báyìí ẹni pé bọ́ọ̀lù tó ṣe bí àgọ́ báyìí tó ti bá wọn náà ọ̀lẹ́dùn ló tọ́lọ́ ọ̀pọ̀lọpọ̀ àyíká ti dáná ní fúlàní mẹ́bàá ń bẹ̀ mẹ́bàá tẹ́rẹ́ báyìí ó sì gbé bàmọ́ wọ́n ní gbogbo mọ́tò òkú tẹ́sán. ìgbà míì wọn pa mọ́ wọn pé nígbà pẹ́ kó dì náà yé ebé méjì bọ́ọ̀mù àwọn ní gbogbo fúlàní tó bá àti ètò ìkọ́jà fún ọ̀fẹ́ wọn bí wọ́n sì fún wọn yí ọjọ́ báyìí wọ́n tí ìbá ti ọlọ́run ọba wọn tó tú àṣírí àtẹ̀kẹ̀sẹ̀ fúlàní nípa ẹ̀ àwọn tv fúnra ara wọn náà lè ti fún àwọn èèyàn wọn wá fi ti ìṣẹ̀lẹ̀ fúlàní báyìí fúlàní báyìí wọ́n fi ṣe bójúbójú àwọn wọn para nípa kókò tó dáradára kìí sáláì wà kọ́ máa ní nǹkan tó lè fi dá gbogbo ẹran rẹ̀ làwọn ọmọ yìí ti ń sọ fún bàbá wọn pé nígbà tí wọn á ń sọ̀rọ̀ pé kò fọ ọjẹ àti mọ ìdí tí wọn fi dápọ kó ìdí ni pé tí èèyàn máa tún dára kéé dára jìnnà síbi tó tayọ lè wò dáradára kéé dára dé ilé kìnìún kéé dára débi ẹkùn àwọn àkókò àwọn àmọ̀tẹ́kùn tó ti ń bèèrè. ìwà àwọn ọmọ wọn lè wá tó tó oníṣayọ báwo wá ní ìkókó ti jẹ táwọn á ti pọ̀ tó báyìí ọ̀pọ̀ èèyàn wọn ń pè ń jẹ̀mà ṣé àwọn akọ̀ tó bá ti pọ̀ tó yà máa ìkókó tí àti àbúrò a sì tún wá lọ tí ìkókó fi fi ọmọ ẹ̀yà wa tó jẹ àwúlò nù ìnà ìrẹ lọkọtò adẹ́kọ̀ adásí ẹni òkú nù ìdọ́fà nù tí wọ́n fi ṣe ìdájọ́ lórí ara wọn sá ń tu bàbá bàbá wọn rọ wọn di pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn fẹẹ fi mú bàbá tí bàbá bá fẹẹ lé yóò tún rọ ọmọ mi náà kó wọn fẹ́ mú lọ ọmọ mi náà ló sì fẹ́ mú lọ àmọ́ àwọn akéwì tí wọ́n wo fún wọn báyìí tó kókó pé ọmọ tẹ pé wọ́n ń gbèrò kèrò ní. àmọ́ tó ara wọn láàmú àmọ́ tí ń bẹ nu wọn. wọ́n sáré bàbá mú bàbá padà tó yóò tó bá àríyé sàlámù sílẹ̀ fún wọn. náà lọ́lọ́run fún wa rò ó bẹ́ẹ̀. فلما ذهبوا به nígbà tí wọ́n mú lọ wọ́n tó mú lọ ọ̀rọ̀ kan aláàárín yẹn tọ́lọ̀ ẹlẹ́dàá mọ̀ pé ó yẹ kó ti yé wa lórí tó bá ti yé òkú kájà ká sọ. síbá wọn sọ̀rọ̀ fún fún àwọn ọlọ́mọ wọ́n sì tu bàbá wọn rọ̀ yanjú lẹ́yìn ìgbà tí wọ́n rí bàbá wọn tí wọ́n rí rọ̀ tí bàbá gbà tọ́wọ́ á sọ mọ́ fún wọn wọn bá bẹ̀rẹ̀ sí ní mú lọ ìgbà tí wọn wá mú lọ wọn mú lọ wọn ń lọ wọn ń lọ títí wọn fi rí i pé bàbá àwọn ọ̀rá àwọn náà nítorí pé àwọn àbọ̀ nípa ṣèé wọ́n nígbà tí bàbá rẹ̀ tó filẹ̀ fún wọn bàbá yìí fa mara bàbá yìí gbé mara bàbá yìí tó fẹ́ kí tiẹ̀ ní ti mára ẹ lójú àwọn káwé káwé náà níjó kó bọ́mọ ẹ̀ ń bọ́ bàbá ẹ̀ àwọn wò bẹ́ẹ̀ bàbá òkúkú máa ń bọ́ tòun gbà tó wá sí pé bàbá wọn wà pẹ̀lú wọn àwọn náà bá ń gbà gbé láàrin ara wọn bá mi ọba gbé ọmọ àrí lọ́mọ ẹ̀ ẹlòmínú ọdún tó gé kàkì tó bẹ́ẹ̀ wọ́n ń ṣe ẹlòmínú ọdún tó gé kàkì wọ́n ti kọ́kọ́ lọ́jà kúrò rẹ̀ àwọn tó ti bàbá wọn nínú bàbá yìí sáà ń dùn pé ah ìfẹ́ yìí máa pọ̀ tó bẹ́ẹ̀ ni wọ́n ṣe kálukú náà ń kíyèsí ọmọ ọlọ́mọ àti yóò tún gbá kíyèsí wọ́n á gbé nígbà tó ṣe yìí pé wọn ò ríra wọn lọ pẹ̀lú bàbá wọn ní bàbá wọn sì wọ́n díẹ̀ nígbà tó wá di ká ah, apá yìí máa padà lé àgbà ah, tí èsì pé àwa kì í sọ máa lé ẹ bá padà lé padà lé ká lè ráyè sí sẹ́ta afẹ́fẹ́ tọ oníkálukú wọn lójú bàbá wọn wọn sì ti ọmọ tó dáa wọn ṣe àṣemúnú ẹni dùn fún bàbá wọn àtẹ̀tí títí bàbá òbí pẹ̀yìn dání wọ́n sì ní apẹ̀yìn dàtán ojú ọ̀tẹ́ yìí ní ìgbà tó kú wọn tó kú wọn kú Yusuf alayhi salam àwọn akóso tẹ̀síìrì ní àkọ́kọ́ dọ́kọ̀ ṣẹlẹ̀ ní kí ẹni tọ́mọ yẹn wà ń bẹ lọ́wọ́ rẹ̀ káyìn ẹni tọ́mọ yẹn ń bẹ lọ́wọ́ rẹ̀ káyìn ní ìgbà tí bàbá wọn ti ti pé wọn ò rí má ọkọ̀ sọmọlẹ̀ ṣé wọ̀ wọ̀ à sẹ́wọ̀n pé ẹni ọmọ tá à ń tẹ́ bá ṣeré ọmọ tá à ń fa àmọ́ra kódà ọ̀kan náà akóso tẹ̀síìrì ní ọ sọmọlẹ̀ débi tẹ́sẹ̀ rẹ̀ fẹ́ kàn wọ́n láyà mọ́lẹ̀ sẹ́mi pé yóò yọ ọmọ náà lẹ́nu bíi kí ló dé kí n sì yọ gbọ́dọ̀ yìí máa sọ mí má lẹ́nu tó ìgbà tí wọ́n sọ mọ́ lẹ́bẹ̀ tó tún fẹ́ẹ́ tì máa pé bóyá mo yọ bọ́ lọ́wọ́ rẹ wọ́n bá ti fa pẹ́ẹ́lí kókó tó wọ́n bá tuntun mẹ́yìn bẹ́ẹ̀ gbàgbà ń bí yẹ bàbá àyà mi ló bí ya mi sọ́dà òru rẹ̀ ó kò ṣe tọ́ nígbà tó ti ti bá bá sá lọ́dọ̀ ẹlòmíì lọ́nà bá di pé ọba lọ́nà ọba gbà papọ̀ tó bá tún sá lọ dolo wọn kó kó kó ìkó fún un. gbogbo èèyàn mẹ́wàá ẹ̀ wá kò wá sẹ́ni tó lànà ọmọ ìyá rẹ̀ kéésì sáyọ̀ tó kéré sí i wọn ń bẹ́ lé tọ́lọ̀ fi yọ náà ọba gbà àméjèèjì wọn bá ti kẹ́lẹ́mọ̀ ìṣẹ̀lẹ̀ kan náà. àbá lọ́ba sá lọ bẹ́ẹ̀ owó dáa. tó náà dàbí ìgbà tó dàgbà tó náà láti dáná ń sábà ó sì ní kọrùn lọ́ba sá lọ́ba rọ̀ òbíìlù rọ̀ òbíìlù wọ́n lò lọ́dàgbà jù látọ̀ lọ́ba pé à kí sá burúburú kọ́ mọ́kùnyàn pẹ́ nìkan àbúrò rẹ̀ mọ̀ ní bàbá wa lára ẹ má pa bàbá yìí ọwọ́ àgbè mọ́ra àwọn yòókù sọ pé kí ló ń fi orí ẹ̀ sọ̀rọ̀ tá a jọ sọ nìyẹn àbọ̀ ọ̀fẹ́ gbádùn sọ́ọ̀kì níbẹ̀ tán ẹ̀sìn fi bọ́ọ̀dù mo máa ń sẹ́ẹ̀lẹ́sẹ̀ yóò kú ikú burúkú ni ó kù ebi kàkíyèlé tá a sọ pẹ̀lú kò sí sẹ́nà ibà alábẹ́ pààyàn à èèyàn máa bẹ́ pààyàn kó tó máa gbé lórí bẹ́ẹ̀dì tòótọ́ wà bẹ́ẹ̀ ní kíkọ́ sọ́ọ̀lẹ̀ mo máa ń wọ̀ ní sọ́ọ̀lẹ̀.

ẹbí wọn náà bó ṣe máa ṣe wọn náà lọdọgbọn bẹ bàbá yín ṣe ẹ ẹ ìfún ra àkàrà tẹ bẹ ah, ní ṣe á èmi fẹ́ kó lọ èmi fẹ́ kó ti ń gbé ṣe ti pé ó rìn ń gbé mọ́ra ni bàbá ti gbé mọ́ra ọwọ́ gbọ́tọ̀ ni tiẹ̀ bíbá bọ̀ ọwọ́ dị ń bí onú oṣù bá lọ lóṣù wa ń bí ọmọ tó ń lọ ọmọ tó lówó gbé mọ́ra ọkàn gbé lẹ́sìn lọ sí bàbá lè fẹsẹ̀ rìn ibi tó tó sùn sí lòdì lọ́mọ náà bá dùn òkè nǹkan kẹ́tì ó sì gó ní máa ń lọ ní ọba rìn ṣé eléyìí ó wò ní gbé o ni àwọn yọba di pé ọmọ ọlọmọ ń kù yọba máa gbà pàkó gbàkúgbà ọmọ bàbá máa tuntun ó kúkú ti dì náà ní ó ti gbàgbé pé bàbá nìkan ni orí òun àti ìyá ọlọ́wọ́n bá rò yọba di pé wọ́n padà wọ̀ yóò kò ti gbọ́ ọmọ mọ́ra wọ́n bá ti súnmọ́ lé yàrá ṣe àbúrò mi gbọ́ngbọ́lọ́ àbúrò àbúrò rẹ̀ kò tó ti tó ti pa irú rẹ̀ náà wà dọ̀la. kọ́dà ẹlòmíì wọn lè jọjọ́ ọmọ ẹ̀yà kan jẹ́kẹ́ yọ sára kankan yọ máa ṣe lára ọmọ ọlọ́mọ ẹja bẹ̀rù ọlọ́mọ ẹja bẹ̀rù ọlọ́mọ nítorí bóun bá jẹ́ kó kéré lọ́wọ́ wa lónìí kò sí lẹ́nu tó lè fi rojọ́ ẹja rántí wípé àwa náà bá a ti jẹ́ kékeré náà lọ́bẹ̀ lónìí tó ti bá a ti dàgbà tó tó fi yà jẹ wa yóò fi jẹ ètè yẹn wà fẹ́ fún wa ọmọ ìlú ọmọ làkejì rẹ̀. tó ìgbà tó ń tètè kan sáyẹn àtẹ́yẹ bá ṣe àdúrà mọ́tò wà á kọ́ kí ní síbẹ̀ jáde lẹ́kọ́ bẹ́ẹ̀ wọ́n bá sokùn má lára á ọmọ èèyàn dájú pọ̀ wọ́n sokùn má lára wọ́n wá fi ránṣẹ́ ẹnu gàgá bí ibùdó àpọ́nmí ńlọ ńlọ. tí wọn ti ń sọ ọlẹ díẹ̀díẹ̀ Yusuf wa mú ara ògiri kàga ó fi sọnà kò jẹ́ kí wọ́n rọ̀ méjì ṣàgbẹ́tọ́ fẹ́ pààyàn méjì ni ó tó kàga rí ara ògiri kàga yẹn tó tún wá máa mú òkú tí sọlù lọ́wọ́ ojú wọn náà sọ ọmọ arúgbó lọ sí nígbà yẹn pọ̀tọ́ ọmọdé kékeré náà wọ́n tún sọ òkú ọmọ lọ́wọ́ tọwọ́ rẹ̀ ó fi kú lára ògiri rẹ̀ wọ́n fi wá ba débi kan nígbà tán pé ó ibi tí jẹ wọ́n á kí òkú la ní bá ṣubú lọ́ọ̀bà kú kọ́kùkù fẹ́ pa tẹ́lẹ̀ náà. Tọ, nígbà tí wọ́n tọ́ síbẹ̀ yẹn lọ́bọ̀ ọbẹ̀ tóótó àrẹ ìgbésẹ̀lá ọwọ́ àtàkéèkì kẹ́ láàrin gbàngàn ẹ̀dẹ́gbẹ́gbẹ́gbẹ́ òkúta kan wà ń òkúta kan wà ń bẹ̀ yípo rẹ̀ ọlọ́run ló ní ọwá inú omi dọ́wà yẹn ọyọrí òkè àgbẹ̀tọ́ fẹ́ pa ẹ̀kọ́ tó sọ̀kọ̀ mọ̀mí yóò di òun ayọrí sókè kó lè bá a máa mí bó ti wá rò kùtà nù tó ọwá rọra fà lọ síbi tó kùtà wà ọwá lé téńté lórí òkúta tó ìgbà tó lọ́wọ́ bá ṣe nǹkan lọ́wọ́ bá máa ń sàánú àwọn ẹrú rẹ̀. tó bá yẹ kó gèdè omi ni ibo ni ọba lé ibo ni ọba lé ọdàbí ìwọ náà ní kò ṣe dàgbà tó kọ́ wá sọ́nù kàkà kàkà ńlómi kò lómi ikú ni wọ́n rán sọ́dọ̀ rẹ̀ àfi tí kàkà wọn tì tó bí o sì tì tó náà ti ọmọkùnrin fọ́kọ́ tí kàkà bá lọ sí bí kòkó mẹ́wàá wọ́n wá sọ̀yàn omi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò sí bẹ́ẹ̀ pé ìwádìí gbèsè. sàárè ìsàlámù àlékún nítorí bá bá sọyàn tó fi bá ń bẹ́ẹ̀ tẹ́ bá fi lè ṣubú nù rẹ̀ gbà. ẹ bá ní wọ àwọn ọmọ tí ń pariwo tí wọ́n bá sọyàn síbẹ̀ téèyàn ṣubú ní ìgbà tó ṣe wípé omi ń bẹ́ẹ̀ wàhálà ètò o lè mọ̀ fún nítorí pé o ṣubú lé omi o ìwádìí wọ̀ ọ̀bá máa bí wọn ṣe máa dúwẹ̀ ó mú mi yóò ní wàhálà ló ti jẹ́ kí n bẹnu tó ẹ̀ka fi kọ́ àwọn ọmọ wa bóyá lèèyàn máa lúwẹ̀ lórí ẹ̀yàn máa tó lè ṣẹlẹ̀ lọ́la tó ń bẹnu ẹ̀kọ́ tí èèyàn máa kọ́ mọ́ tọ́ tó bá jẹ́ pé kò sómi ń bẹ̀ kọ́ bí àwọn kàga alágídí mi ẹgbẹ́ kòkò mẹ́la kòkò mẹ́ẹ̀ẹ́dógún kòkò méjìdínlógún ẹ̀ ní rómi mẹ́ẹ̀ ní rómi mẹ́ẹ̀ àfi ká máa tirú rẹ̀ bẹ́ẹ̀ bá ti bẹ́ẹ̀ kan bá lọ gbà pé tọ́gbà gbogbo pẹlẹbẹ tọ́gbà pé irú eléyìí kò lẹ́sìn rò pé ọ̀sẹ̀lẹ̀ tọ́tọ́tọ́ lọ rí ibẹ̀ sẹ́wọ̀n kí tiẹ̀ bá rẹ̀ bọ́bá rí ibẹ̀ àwọn yẹn lè má mọ̀ nǹkan tí èèmà jẹrà bọ́n pariwo láti nu kòkò méjìdínlógún nísàlẹ̀ náà sẹ́ni kò tiẹ̀ mọ̀ sẹ́ni kan dún bẹ̀ tó báyìí wọ́n sọ ànábì Yusuf alayhi salam wọ́n sọ sínú kànga. tọ́ ọlọ́run ọba lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́lọ́run ránṣẹ́ sí Yusuf. ọlọ́ni wa awhayna ilayhi latunabbi'annahum bi'amrihim hadha wahum la yash'urun. ọlọ́run ọba aláàánú ni ọba onígbẹ́ni. ọba tó ti kékeré fi àwọn adìẹ sílẹ̀ fún yàjẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́lọ́run ránṣẹ́ sí Yusuf fún ẹsẹ̀ sọ sínú kànga lọ́lọ́run ránṣẹ́ sí wípé torí tí wọ́n ṣe yìí ọ̀n bọ̀ wá fún wa nírò nípa rẹ̀ ẹ̀yin kẹ́ ẹ sọ mí sí kànga tẹ́ ẹ pété pèrò pé ẹ fẹ́ pa mí ó fún wa nírò nígbà táwọn ò ní dọ́ ọmọ pé wọ́n ní. tẹ̀síìrì kan ní tẹ̀síìrì kejì ọlọ́ọ̀ni mo búra kó fún wa nírò nípa ṣe é fú ọwọ́ ọmọ yìí àwọn ọ̀ma ìpẹ́rù sẹ́fà ń wáyé ní ìgbà tí wọ́n kọ́ sínú kàkà tẹ̀síìrì kejì alákọ̀ọ́kọ́ mo búra padà sọ ní tí wọ́n ti fún ọ yìí fún wa táwọn ò ní dọ̀ tafsir keji gbọ́gbóra wípé ọ̀ ń bọ̀ wá fún wa nírò nípa àwa abúsí wọn hù sí ọ yìí àsìkò tọ́lọ̀ ń sì ń sọ fún àwọn náà bẹ́ẹ̀ wọn ọmọ tafsir méjèèjì ìfinilọ́kànbalẹ̀ nípa pé o ní kú ọkàn jẹ́ pé tí ọba ńlá tọ́ ọbẹ̀ tí wọn ni wọn ṣe o ọlọ́run ọbẹ ẹlẹ́dàá rẹ kò ní fi aburú sí ọ ẹnu tó bí yusuf bá fẹ́ kọ kẹjẹmbẹ ọ sínú rẹ ó dùn ọlọ́run ọba tí gbani tí lani ó ní fọkàn balẹ̀ ọdàgbà ọpẹ láyé débi kóòtù fún wọn rò àwọn ò lè rí ọpa tọ tó bá ti jẹ pé wọn padà fún wọn ní ìrò lọ́jọ́ iwájú ó túmọ̀ sí kẹ́mi èrè ogun tọ́ ìgbà míì látàrí èrò òye àtìmọ̀ èèyàn tó kúrú èèyàn lè sẹ̀ sọ́lọ̀ ẹ ò pé áá ẹjọ́ gbàdá bí ìwọ ọlọ́ọ̀ni ọlọ́padà dé olùdó abúlé fáwọn èèyàn yìí báyìí fẹ́ẹ́ fẹ́ẹ́ sọ sí kàńtà àwọn ikọ̀ yìí àti fọ́ọ̀plẹ̀ kò yẹ kí wọn náà fi wọn lẹ̀ bẹ́ẹ̀ ni wọn máa sọ látàrí àyè ṣùgbọ́n lọ́n tó ti gbẹ́ nìkan kì í kọ̀ ẹnìkan kì í sọ fún pé báwo ló ti ṣe báyìí tó ṣe báyìí ṣùgbọ́n tó náà bá fẹ́ fi hàn wá sí ìtọ́ ẹ̀ka fi kẹ́kọ̀ọ́ gidigidi tó òfin ní tẹ̀ sọ́lọ̀ tí má nílò òfin ní bàjẹ́ òun náà ní pé mò ń ṣe tọ́lọ̀ mò ń sin lọ wọ́n tẹ̀lé ta náà bí sọ̀rọ̀ wá àwọn àríwá mi sẹ́lẹ̀ pété ẹ̀ máa ń sinmi o tẹ́ ń tẹ̀lé tèmi o tẹ́ ń tẹ̀lé tànábì mi o ajẹ́pẹ́ ti bọ́ lọ́wọ́ gbogbo àmì o wọ́lá ìkú sábọ̀lẹ̀ o kọ́dà tó ti jẹ́ ni ọlọ́wọ́n máa dán wa o ẹ̀ dìde kìí ṣe lóorun níbi ọmọ tó bá fẹ́ sọ̀kọ̀ jáde kọ́ ọmọ lọ́lé o ẹ jẹ́ ọmọ ẹgbẹ́ kọ́ ọmọ lọ́lé ìwọ ti Abdullahi gbé jáde má lọ́lé tọ́ wọn gbọ́ lọ́wọ́ bá gbọ́ òkúta náà wọ́n má bàa kọjá bẹ́ẹ̀ bá ti gbọ́ lọ́wọ́ bá gbọ́ sí ìlàdáwò yẹn pọ̀ torí dáadáa wò ń sẹ́nìkan torí táwọn ìwò bá dínú rẹ̀ ń dùn lọ́dọ̀ bí a yàtọ̀ sí mi ọtún mọ̀ ní mánì rẹ̀ òtún kankan ní afa torí pé àdáwò tó náà máa gbé bá wa lé ayé yìí bẹ́ẹ̀ bá ti jẹ́ ní ọlọ́run sí ni ti yàn pọ̀ sí lóbi dẹ́gbẹ́ àwọn ànábì ọlọ́run àdáwò tí wọ́n pọ̀ jù àbádáwò ló tó wọ́n yẹ pé gbogbo ọmọ tá a lára bí gbogbo wọn kú lójú wa kò kan àfẹ́yọ̀ kan kó di pa àbáyé lẹ̀ ní ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam. ẹyọ ọ̀gá tó tún kù náà ó tún wá jọ kan anábì ń bẹ láàrin àwọn ìyàwó rẹ̀ wọ́n sọ ó tún bọ̀ anábì ti dé ọlọ́bọ̀ máa rẹ̀ ìyẹn fáfíìmù wọ́n sì jọ sọ̀rọ̀ pé kẹ́lẹ́kẹ́lẹ́ láì jẹ́ kó fún àwọn ìyàwó yòókù gbọ́ fáfíìmù ti jáde bẹ́ẹ̀ni tó ń rẹ́rìn músẹ́ á nínú tó tòmí jù láyé ó tún máa bọ́ ọmọ rẹ̀ tó wí wípé ẹ mọ́tò sọ̀rọ̀ kan tèyí rẹ́rìn jáde ẹ ọ̀rẹ́rìn jáde àmọ́ jáde tó tọ̀ ó ní ìlànà ní àti mọ́kí ni wọ́n jọ sọ ọba mi lọ́kàn jẹ tẹ́tí tó fi gbá mi pè àdánù ìwà àìsàn wọn á èdè àwọn obìnrin. ọ̀sá kẹ̀kẹ́ sí ọ̀dọ̀ ọ̀pá ọ̀fẹ́. Yá yá bọ̀ mí ẹ ẹ ẹ mo tẹ̀ ni mo fi yín léèrè ọ̀rọ̀ kan. Ọ̀rọ̀ wo lọ̀rọ̀ kan náà? Àjọ ti ṣe wá bá bàbá yín dáhùn sọ̀rọ̀ pẹ̀lú bàbá yín. Tẹ́sí jọ sọ̀rọ̀ lẹ́wọ̀n tó ìyẹn mo gbà pé bí ẹ béèrè lákàtí o tó. Ìkílẹ̀ ẹjọ́ kọ́ńtọ́nà tẹ̀ rẹ̀ ni mo fẹ́. فاطمة وأبويه ورزعت الصوم ولا النبي صلى الله عليه وسلم وإن جيت أنا في باب èmi là kókó ẹjọ́ òkò wa gba nínú àwọn ará ilé rẹ̀. kí ni nǹkan ẹ̀rí gàmbẹ̀m náà má bàa jùlọ lọ́dọ̀ yorùbá tí ọ̀fẹ́ kú. ìgbò òwúrọ̀ làwọn wà ẹ wá sọ̀rọ̀ ẹ fẹ́ sọ̀rọ̀ kú má. ẹ wá wò anábìrì sọ pé tí mo bá kú o ìwọ náà kọ́kọ́ kú tẹ̀lé mi nínú gbogbo àwọn ará ilé ìyàwó kan ò ní ṣáájú rẹ ìwọ náà kọ́kọ́ ọ nẹ́ẹ̀sì ọmọ kan tó táyà ìlà rẹ lọ ẹni ká dáhùn ńlá kó o ṣe tó sùn lẹ́yìn ikú ànábi sọ̀rọ̀ bá àdùsọ̀ náà tó náà tó ti kú orí ẹ̀dẹ́lẹ̀ báyìí wà lọ́mọ àdáwò ẹ̀ lè bọ́ lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ bá ti wá gbọ́ lọ́wọ́ bá gbọ́ sí dàda òsìn ọkọ̀. sí àwọn àlè sọ pé nígbà tó jẹ́ pé tá a bá ti gbọ́ lọ́wọ́ bá gbọ́ dàda òwò ọkọ̀ bá a bá ti gbàgbọ́ sí dàda òwò ọkọ̀ kákókó má gbàgbọ́ <laughs> torí pé ìrẹsẹ̀ kọ́ lọ́wọ́ àdá àwọn òpébẹ̀ káàkiri gan inú àdáwò lọ àdáwò tiẹ̀ tiẹ̀ burú pọ̀ jù àdáwò tiẹ̀ burú jù torí pé tádàwọ̀ bá ṣe òun àṣegbè ni ìpalẹ̀ má ti tàn ṣùgbọ́n tádàwọ̀ bá ṣe ìwọ mùsùlùmí kìí ṣe àṣegbè ó sì jẹ́ ìpalẹ̀ mọ́ fún dáadáa tí káfíìn bá ṣe ó ṣe gbé kò sí ládàá kàtí ọgbà lórí ìpalẹ̀ mọ́ ni fún yàrá mùsùlùmí tádàwọ̀ bá ṣe òun kìí ṣe nítorí pé ànábì ọ̀sọ̀rọ̀ bá àrùsọ̀lá sọ pé ṣé tó lè ṣe mùsùlùmí tó fi torí ẹ̀mí tó bá fi lè gún ẹ àyàfi kọjọ pọ́nà ọ̀fẹ́ fi ti àgbéga àpò rẹ fún ọ àfi kọjọ pọ́nà ọ̀fẹ́ fi pẹ̀tẹ̀ rẹ fún ọ tòyí ọ̀jẹ̀ sábà tó fi ní àgbéga àpò tó bá ti lọ́la fi hàn tẹ́lẹ̀ ìgbà wa yọ ajá ike téèyàn ń rò pé Yusuf ànábì ọlọ́run yọ tọ́kù wá sí máa ti ṣe ẹ̀yin náà ní ìsìn ẹ̀ torí pé àmì dáadáa ni torí pé tí wọn ọba ṣe ọ̀nà wo ni ọba gbà ṣe fi tọ́lọ̀ wá gíga fún tí wọn ọba ṣe ti bóyá mísírà ní mísírà tó ti padà àjẹ́ ìpè kéèyàn kàn máa wú ọ̀rọ̀ ọlọ́run báyìí ìgbà sẹ́yìn wò pé ẹ̀bá tiẹ̀ jẹ́ o sẹ́yìn dunu sẹ́yìn yọ o á sọ fún ike ẹ̀yọ máa ń wọ̀n bá o ẹ̀yọ ayọ̀kọ̀rọ̀ máa ń bá o yọ padà yà yín lẹ́nu lọ́la pé àtẹ̀yìn lẹ́ ara lọ́wọ́ wàláhì ti ma ṣẹlẹ̀ ní láyé ẹni tí pé wò pé ti rẹ pé ọ̀nà tẹ́lẹ̀ tí nà kódà àwọn tí ní experience nínú ìgbésí ayé wọ́n sọ wọ́n ní sẹ́ rí gbogbo ẹni tó bá dìde láyé yìí sẹ́kẹ́ ńgbà tó dìde ọ̀rẹ́ ni gbàmú nígbàwọ́ lọ́sùn àti lọ́sùn lọ́sùn àti lọ́sùn á ah, báyìí báyìí wọ́n ń kẹ́ wọ́n ń jẹ wọ́n yìí sábà gbà wọ́n yìí sábà gbà oníjẹ̀yàn ńlá ẹni tí máa jẹ̀yàn ńlá láyọ̀ àwọn èèyàn gba tiẹ̀ àdáwò burúkú ní àwọn abábọ̀ yọta di pé inú ìyà ló ń sùn inú ìyà ló ń jí inú ìyà ló ń sùn inú ìyà ló ń jí tẹ̀lá wọn ni ó ti lọ bìrì lónà ọmọ akéké ló wò ní dúpẹ́ fọlọ́ sí tó ń bá ní kó o sí báyìí ìyàtọ̀ tí o láyé yìí bẹ́ẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé ẹni dẹ́yìn ṣe kìí ta rẹ̀ ẹni dẹ́yìn ṣe tánà di rẹ̀ wọ́n láyọ̀ padà yà yín lẹ́nu pé ọmọ ọ̀dọ́ rẹ̀ lẹ́sìn náà ó ti ṣẹlẹ̀ láì mọ ifá mílì tẹ́ pé bọ́yá ló ọmọ yẹn ìyá rẹ̀ ti kún kékeré gbogbo àwọn ìyàwó tí bàbá ọmọ yẹn wá ń padà fẹ́ ìyá náà fẹ́ jọ ọmọ oní oṣù gbogbo sẹ́lé wọ́n fi fẹ́ pa lórí bí kọ́mọ́bà máa pàṣẹ sùkú oníṣètò ń gbà pọ̀ kọ̀tàṣe lọ sọ fáwọn títà pé ọmọ bá ní bẹ́ẹ̀lì ẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tí ọmọ bá lọ mọ́ wọn lọ́wọ́ tán àbámọ̀ ńlá ti tà torí ẹ̀ ló jẹ́ pé àdáwò yìí máa ṣèyàn torí kéèyàn ó lè ga ẹ àdáwò máa bá yẹn kà ní torí dáadáa ti kọ́ ọ́ lẹ̀ fún yàrá ọlọ́wọ́ bá wá a ti mọ̀ pé iṣẹ́ tó lọ́wọ́ máa fi ránṣẹ́ màlẹ́kà ló máa mú wá. ṣé láti rọ́ńdó àbí láti kékeré ìlú òtí ẹ̀ rọ́ńdó ni Yusuf ti jáde fi ránṣẹ́ àwọn sí ìlà àwọn àjọṣe ìta sí ẹni ẹ wọn ránṣẹ́ sí ní wáhàyí tá a ti mà wáhàyí tá a ti mà ṣùgbọ́n ó ṣeéṣe láti mọ̀gbá náà ti gan láti kékeré ló ti dáná jù ó ṣeéṣe kọjá pé ọlọ́run bá pè ní wáhàyí ṣùgbọ́n kọjá ìmísí ọlọ́run bá nù ú ní ìmọ̀ nǹkan yìí. ọkàn rí pé òun ń gbọ́ bí ẹni bá ń ọrụ ń sọ̀rọ̀ indọ́sí ọ padà fún wọn lò nígbà táwọn ò ní mà. ọba náà ṣe sọ pé wà á wà Musa àwa aránṣẹ́ sí ànábì Musa an máa lọ́mú kejì iṣẹ́ alákọ̀ọ́kọ́ ìgbà tó fi

yéésì gbogbo yẹn ló lè wọ ẹrí pé láwọn àdúgbò kan ẹlòmíì ní sani sọ pé ah, láàárọ̀ ọmọ wáyé wá lè bá gbà àbá ah, wà láàfin ni yọmọ owó kó ti wà lẹ́yìn nàkẹ́ irọ́ lásán tó báwo wá ní wá gbèrò àfin fìràwọn àfin fìràwọn tó nígbà tí ìyá náà padà wá dẹni tí ń wọ àfin bó ti fẹ́ torí ń bá wọn tọ́jú ọmọ títí ràwọn náà fẹ́ gbọ́dọ̀ mọ́ kọ́ ọmọkọ́mọ rẹ̀ ló ń tọ́jú tó tún gbowó sẹ́lé lórí ó ń fọ́mọ rẹ̀ lọ́yà ó tún gbowó ọ̀yà lórí ẹ̀ ọlọ́wọ́n bá ní ẹ̀ kò sí bọ́lọ́wọ́n bá ti fẹ́ ti sí èsì nírọ̀ wáyé o ǹjẹ́ ìgbà tó náà tí wọ́n á ránṣẹ́ sí ìyá ànábì Mùsá ẹ̀tọ́ sáfòsí ẹ̀tọ́ sọ́dọ̀ nàdọ́rìmí ìgbà tí wọ́n tún pè dé ìṣòwò ti kọ́ pé kẹ́sàn kọ́ máa bọ̀ nǹkan pàṣẹ ibi tó bá bọ́ sí. tóun tó fi rí i pé ilé ìfìràwọ̀n náà wọ́n gbé wọ̀ wọ́n fẹ́ pa wọn ọ̀pá. ìyàwó ní káwọn ma káwọn máa ń rẹ̀ tó kúkú mọ̀ fáwọn ọ̀lọ́mà. tọ́ ọ̀dà ẹ̀ wá fún lọ́yẹ̀ ọmọ kọ yan gbogbo kó wá kó tó wá Musa tó bẹ́ wájú òun náà láyà ó ní ẹni tọ́ka sí ẹ àbúrò mi ni o mami mi ló fi lẹ́ẹ̀kan ẹ̀rú wa gbà wọn pé kẹ́ ẹ̀ ń gbà káwọn pa o ó ní ẹjẹ́ kí n tọ́ka sáwọn ará débi kan ọ̀dà kọ́ mọ́ pọ́n ó burú púpọ̀ pé kọ́ mọ́ bọ̀ talọ́kọ̀ pé bó ti sọ nù torí pé sọmọ bá jẹ ọmọ kékeré jẹnẹrẹ́lì wọ́n sábà mọ bó ti yẹ ká sọ̀rọ̀ torí ẹ̀ ìrọ̀ ni ẹ̀fún láyè kọ́lọ̀ pé nígbà tí ìyá àtẹ̀bí Musa dé. òun náà tún aba pé bá a bá yọ yàn bọ́mọ bá gbà táwọn kìíní yóò ní fura ọlọ́ọ̀ni kò sí jọ́ sẹ̀lẹ̀ ọ̀rùbẹ̀rì aránṣẹ́ ti pé fúnlẹ̀ ṣé ń gbà tí ọlọ́ọ̀tì aránṣẹ́ ti sábà ní wáyé ní pé màlẹ́kà ló pọ̀ ṣé ìyá musa di ànábì àtúkọ̀ abẹ́rẹ́ màpé ṣé ànábì bẹ̀rẹ̀ wà tọ́ wọ́n wọ́n Maryam ya nabi Ìsá màlẹ́kà ti ẹ̀yọ́ sí eléyìí muttafaqun alayh màlẹ́kà wa sọ ọ wá ní ẹ̀ ní a'udhu birrahman minka in kunta taqiyya mọ́sáàdì ọlọ́run níbi aburú rẹ̀ tó bá jẹ́ni tó ń kpara nítorí pé obìnrin tó sọ abẹ́ rẹ̀ ni ẹ wa Maryam ibnata Imran ẹ̀ ahsanat jẹ́. a ẹ̀rí ńlá ni látọ̀dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá o mariam ọmọ imran tó sọ abẹ́rẹ́ tí wọ́n lè jẹ́rìí bẹ́ẹ̀ fún ọ ó ń di apẹ̀rẹ̀ kò tí ọ̀dà bá ń sá torí jẹ́rìí fún ò lè jẹ́ gbogbo ni o gbé pamọ́ gbé báwọn wé ìròyìn pé kí wọ́n máa fi tàwé ìyá ànábì Ìsá alayhi salam ọsọ abẹ malika wa jọ sí láwùrán ọkùnrin ẹkan náà lónìí àwọn òbí rahman minka in kunta taqiyya wọn kọ náà sáàdì wọn wá ìsáàdì Ọlọ́run ọba wọn sáàdì Ọlọ́run ọba níbi àbúrò rẹ tó bá fẹ́ ní sí ń páyọ Ọlọ́run ọba nìwọ yìí Ọlọ́run ọba bá mi pé òkú ọkọ wa tù mí kọlà mi tó ń bà mí lọ́wọ́ nítorí pé tọkùnrin ọlọ́kùnrin bá ti yọ sóbìnrin olóbìnrin níbi tẹ́ nìkan ò ti rí wọn kí lóun fi ọ̀sẹ̀ lọ ebi sì nánà rẹ̀ lẹ́yìn níbi wá àgbélé yìí láyé ìsìn tọ́jọ́ pé ìbàjẹ́ ti di tọrọ fún kálí tọmọbìnrin mi tí ò lórí lọ́wọ́ yọ wá wọ kíní kan lẹ́kì òun gan ti kọ́kọ́ dúdú bíi èdú yóò tún wá wọ lẹ́kì tó dúdú bíi kọ́lọ̀ rẹ̀ tọ́ba ti wá yọ kíni wọ́n wù ah, ilé yọ wọ̀ ilé tẹ̀wọ̀n fún àwọn ọkùnrin náà láyé láyé lọ àwọn ọmọbìnrin kọ́ nítorí náà ti fẹ́ àtìkù nìyẹn ètò bá tó pupa yóò tún wá lẹ́gìsì tó dàbí kọ́lọ̀ rẹ̀ tí obìnrin wa lè wọ̀ ju lẹ́gìsì náà lọ níwájú ọkọ rẹ̀ tọ́kọ fi máa lè kánú lé náà wàá lọ máa kò ní sàlùbáríkà wọn á wọ̀ kájí tẹ́rù wọn ní ìsìnkọ́kùnrin bá yọ sí wọn sí nǹkan ẹ̀yìn kan ìyàlẹ́nu kan ìyàlẹ́nu ọlọ́wà wọn á sọ pé wọn rẹ́pọ̀ ẹnìkan wọn rẹ́pọ̀ ó ń gbòòdú rẹ́pọ̀ àwọn ọkùnrin náà àwọn náà wọ́n lè kó ojú yín ọkọlọ lè kó ọpọlọ yín ìwọ náà tó wá sọ pé ok if it is the game of rape tó kẹ́ kúkú bá dálẹ̀ òtúmọ̀ sí pé ya bá pè yẹn ní dáadáa jọ ọ̀daràn ni wọ́n náà o ẹgbẹ́ bàbá kó lọ́daràn ó náà ṣe wọ́wọ́kúwọ̀ kí ni wọ́n wò débẹ̀ tó ń gbà tó wá yọ sí ànábì ṣé òun náà ti di ànábì àtọ̀ tá a gbọ́ pé ta là ànábì. ona na lẹ́yìn tó lọ́ọ́ ránṣẹ́ sí gbọ́wọ́ màláíkà tó sì jí sí ọlọ́run àmọ́ tí wọn ọ̀pá láti kó òun jí ya tí àwọn kérò ti ṣẹlẹ̀ ní ìsìn lórí ya anabi Ìsá àmọ́ tí ànábì ìyá ànábì Mùsá yẹn torí pé ọlọ́run náà ránṣẹ́ sí bọ̀tàbá wo ọ́ ń dá sẹ̀ríà tẹminọ́lọ́jì pé aránṣẹ́ sí ó ní ìpè màláíkà àbí òye ma aw yursila rasula ọlọ́run ọba kì í ya yẹn sọ̀rọ̀ àbíkọ́jọ́ pọ̀ ránṣẹ́ sí àlékún ọmọ wa àbíkọ́ ránṣẹ́ kan sí nínú àwọn èèyàn àbíkọ́ tiẹ̀ jẹ́ pé lẹ́yìn gàgà lọ́lọ́run ti ń wa eléyìí ọjọ́ nǹkan kan ti ń fa fanfa láàrin apá kan nínú àwọn olùmọ̀ látàyè john látàyè john sọ àwọn ètò pọ̀jù nínú wọn sọ pé rárá o sáànà bí kan tọ́jú obìnrin sáànà bí kan tọ́jú obìnrin وما أرسلنا من قبلك إلا رجال وما أرسلنا من قبلك إلا رجال آه أنا وكان سؤال دوري أخوان tàwọn ilé wa sọ pé rárá kọ́rọ̀dọ̀ mọ̀kúrẹ́dọ̀ lọ́ọ̀lì ọ̀jáde ń jáde pa nàbí tọ́pọ̀ ju ọkùnrin ni wọ́n ní ọ̀ ẹ̀sẹ̀mùsì ọkọ̀ obìnrin kan méjì táwọn náà já nàbí àtù ètò ọ̀tọ̀gba ni pé kò rí bẹ́ẹ̀ ọkùnrin ni gbogbo ànábì tọ́lọ̀ ọ̀bá kò sóbìnrin wọn torí tó bá gbọ́ aránṣẹ́ tí wọ́n sọ wọ́n dà nàbì mi ajẹ́pọ̀ ànábì làwọn oyin náà wọ́n ọ̀wọ̀hẹ́yìnà ìlà ànáhàlì ọlọ́ọ̀la aránṣẹ́ sí oyin ṣé àkóyin náà dà nábì nù tó a jẹ́ pé ńbẹ yẹn wáyé tó ń sọ ńbẹ èmi sì kìí Mariam tí màlẹ́kà ti wàá bá kìí ṣe kó sọ́dà nábì nítorí pé kò sá nábì nínú àwọn obìnrin ọlọ́run tiẹ̀ ti parí ìjà yìí fún wa ó ní wọ́n ó mọ ó ipò kìí sàn nàbì olódodo sẹ́nu pé mina nàbì yéèna wọ́sọ̀dẹ̀kìnà wọ́sọ̀hẹ́dẹ́ wọ́sọ̀lẹ̀ àwọn nàbì yìí àwọn nàbì lọ́gà jù àwọn ẹ̀tọ́ tẹ̀lé wọn sọ̀dẹ̀kùn àwọn tó tún pa wọ́n láàrin lẹ́yìn sọ̀hẹ́dẹ́ àwọn ẹlẹ́kẹrin sọ̀lẹ̀kù tọ́ ó túmọ̀ sí pé sídíkà sídíkà tẹ̀ máa sọ ìsọkúsọ̀lẹ̀ sídíkà àbí sídí sọ̀dẹ̀kọ̀ sadiqa àmẹ́yìn ó kọ́ lásán ni ojú ò ní ìtumọ̀ o nítorí pé aṣọ máa ń sadiqa ọ̀sọ́ di olódodo mo rò pé yé wa yóò bọ́ sọ pé àbú Abubakar lélẹ́yìn yá àbú kan olódodo Abubakar ni ẹgbẹ̀rún àbú òkùrọ̀ eléyìí túmọ̀ sí pé sadiqa iná ni ipò tí ìyá anabi Isa wà ẹnìkan wá ní ṣé à ń joyè wọ̀ wá sínú Islam àní kò sí ó ní ọ̀dà anábìsọ pé Abubakar as-Siddiq Umar al-Faruq Uthman ibn Ghani Ali ẹ máa pè tiẹ̀ náà àbòsọ̀rọ̀ ṣé ìsàn náà bìrì ló fòye ló fòye dáhùn lọ́la tó yẹ ti mọ àwọn lórí kó yẹ òkú kíni kíni ń jẹ bẹ wọn ni ẹ tẹbi asadùnláì fún wa dànù hamza sẹyìfùláì kọ kọ́ńdé tó fún wọn wọn ni sẹ́kọ́ yé mu àwọn sọ pé àwọn ta ló wà ń bẹ̀ jọ dáná fi ń jáwé oyè lé wọn lórí. àdébí ò ṣèṣì pé wọ́n ló kọ́ tó pé wọ́n kọ́ ọ̀nà ló fún wa kọ̀tàdédé fún wọn àfi pé nǹkan yẹn àwọn ìṣẹ̀lẹ̀ kan lọ́sẹ̀lẹ̀ Abubakar wọn kọ̀tàdédé pé ní ọ̀sẹ̀díẹ̀ àfi torí pé gbogbo ayé pa ànábì ló kúrọ̀ ó nìkan ló sọ pé ó tọ́lá lẹ́yìn sísẹ́lẹ̀ ọba pàdé pẹ̀lú rẹ̀ ó tọ́nu sọ ànábì fi pé ìwọ ni ọ̀sẹ̀díẹ̀ Umar kuma alibaru erijọ́ tí Umar ti gba Islam ẹni kẹ́kẹ́ ti parí rẹ mọ́ ẹnu àti òru lẹ́nu lọ́dọ̀ àwọn kékeré tí wọ́n máa bá yí ọlọ́ọ̀kan ẹni tó fẹ́ dókòkò má mùsùlùmí yóò múra torí pé ọkùnrin ní ọkùnrin tó ga ju ọkùnrin ọkùnrin tó ga ju ọkùnrin tí a gbé òkú yẹn tí wọ́n bá ti ṣe ìdúrà báyìí wọ́n máa yí ọlọ́ ni níjọ́ tí wọ́n mọ̀rọ̀ ọlọ ọlọ sí kààbà tó ti tọ̀wá nígbà tó ti tọ̀wá kùtàn wà lọ gun orí ọ̀kan nínú àwọn àpáta tó ga dáadáa gun àpáta àbókò bẹ́ẹ̀ lọ́wọ́ ni ẹnikẹ́ni nínú yín tó bá wù pé kí ọmọ òun di ọmọ òrukàn tó sì fẹ́ pé kíyàwó òun da láì lọ́kọ ọ̀pàdé mi lẹ́yìn òkúta yìí èmi lọ màdínà mi. tó ọ̀wọ́ kó tẹ́lẹ̀ wọ́n náà sá tẹ̀lé oníkálukú ti mọ̀ pé lóòótọ́ bó ti sọ náà anabi ti sọ sallallahu alaihi wa sallam wípé ṣetán kò rí rúmọ̀rù rí ń jọ kan pé ń tọ ojú ọ̀nà kan bọ̀ bí ṣetán ni ọba tọ ojú ọ̀nà bí ṣetán ni tètè lágbára tó lórí ọ̀ràn ádámù ó náà mọ rúmọ̀rù lọ́tọ̀ ìmánì lọ́kà sànàbí pé ní alùpàrọ̀ kéde gbogbo rúmọ̀rù ní pàrọ̀ kù rúmọ̀rù lọ́wọ́ rúmọ̀rù já ń pé tá a gbọ́dọ̀ papọ̀ mọ́ Faruk Usman wọn pè ní Zunnurayn nítorí pé ànábì fún lọ́mọ rẹ̀ fẹ́fẹ́ Ummu Kalthum Ummu Kalthum sálẹ̀ ànábì tún fún lọ́mọ rẹ̀ Zainab ó tún fẹ́ òun náà tún kú ànábì sallallahu alaihi wasallam tá a bá lọ́mọ kẹta àbá tún fún ọ wọn pè ní Zunnurayn torí pé ànábì fún méjì fẹ́ nínú àwọn ọmọ rẹ̀ nígbà ọ̀tọ̀ọ̀tọ̀ ni òtòrí kọ̀tọ́kọ̀ fẹ́ ẹ̀gbọ́n àtàkùrọ àti táìmù tó àyè wọn pè ní àbùtùrọ àwọn torí kó sùn gbà tó sùn tí ó dìde wọn rí i pé èèpẹ ọlẹmọlẹẹkì wọn sọ pé bàbá èèpẹ gẹ́gẹ́ bí àbúrò rẹ rà àbí òye wa ilé ìjọba tó ajẹ́ ike gbọ́dọ̀ là ń lọ nítorí mu lọ sí gbogbo bẹ́ẹ̀ ni pé anábì Yusuf àrẹ ìsọ̀nà ọlọ́run láàárín ẹ̀sẹ̀ tí láti kékeré ní ti dáná rárá ríránṣẹ́ tá ga emesi sí rí ó lè túmọ̀ sí ìmísí láti fi lọ́kàn balẹ̀ wàá fún wọn ní ìròyìn ní ìgbà táwọn ò ní mà wọn ò ní dọ́ọ̀mà wípé wọlé ni náà táwọn ti bọ́ sẹ́sẹ́ sojú nítorí pé wá nínú ẹgbà wa eléyìí imam ibn jarir al-tabari rahimahullah òfin jáde láti ọ̀dọ̀ abdullahi bin abbas radiyallahu anhuma. wọ́n ní nígbà táwọn ọmọ ya yóò tán wọlé lọ́ba ní ìgbà tí èèyàn mú tí ọ̀dá dá ní gbogbo kálukú láti ibikíbi tí wọ́n wá ń ra oúnjẹ pamọ́ wọ́n nílẹ̀ nípa ó jẹ́ pé yóò náà lọ́wọ́ àdókò ẹni tí fún wa. àwọn wọlé yóò àwọn ọ̀dà sẹ́wọ̀n kẹ́ni tẹ́ bá ti rò ní tọ́ba wa ga tán òun ni ọ̀dà yín mẹ́yìn òní dà mọ́ mọ́ àfijọ́ tọ́ba ló lanu sọ pé ẹ̀ dá mi màá ní. nítorí pé àròpin sẹ́yìn ti ròpin onídékẹ́ ti ẹ̀rọ lórí yín rí láyé pẹ̀lú rẹ̀ lè dérú ipò yẹn. wọ́n lè wo fún ọmọ wo pé ah, ìyá máa jọ ìyàn ni àbí kò tí a lè jọ ìyá rẹ̀ ọmọ tó ti kú dáa. tó òun mọ̀ wọ́n àwọn ọ̀daràn. so ó ní wọn lọ bó ń gbé àwọn ẹrù kóńgò àti múdù táwọn fi wọn jẹ fáwọn ẹ̀kọ́ lọ gbé wa àgbè sí ara rẹ̀ ọwọ́ àtàmì pàtó sàmì sí àwọn kóńgò wọ̀nyí báyìí ó ní ní fi mú wa nígbà tó ti fún wọn gbọ́ ó mú ọ̀kan nínú àwọn kóńgò tí wọ́n fi ń wọ́n jẹ báwọn rẹ̀ ó sọ sínú arú àbúrò rẹ̀ olùkọ́ ẹ̀gbà tó kọ àbúrò rẹ̀ ó ní àmì ó túmọ̀ sí kékeré ṣe bóliá bọ́ni yàmi kéṣe ti lárúbáwá èdè àwọn ìbùrọ̀níyà síríyàníyà tó ìgbà tó wọn sọ ọ́ bẹ́ẹ̀ ó sì ti fi wọn ẹni ẹ̀yin ò lè níyín wọn là ń sọlẹ̀ àdó lè níyín sẹ́ aláwọ̀ ìsọlẹ̀ ọ̀dà àwọn òrí gbàtà bí wọn kà má ẹ̀yin náà láti rí nínú ẹni tí fẹ́ ká ká nínú ẹni tí fẹ́ ká wọn kà fóun bàbá wa rí má pé kóńgò lè dá múra rẹ̀ ẹ̀yin mú wọn ni ọlọ́run má jẹ́ torí àwa lórí ibà lè má ní o bá àwọn èso lè ètò ti yẹ kó ṣe ni pé ìlú tá a ti wá fi béèrè lọ́dọ̀ wọn lẹ̀ àwọn ẹni tá a ti dọ̀ kọ́ wọ́ọ̀rìn tá a ti wá mítírà yìí bí wọ́n lè rí àwọn èso lè ọ̀dọ̀ ọ̀dà kòkòrò bẹ́ẹ̀ tó lè bẹ́ẹ̀ tó lè tá a bá wá bá nínú bọ́ọ̀kan nínú yín ẹ̀yin mọ́ bọ́ọ̀kan láì tá a bá bá nínú bọ́ọ̀kan nínú yín kí ni ká ṣe fún un. wọn ní gbogbo ẹni tí ẹ bá ti nínú bá rẹ kó ná lẹsán rẹ ẹ máa mú lọ tọ ó sì ti sọ sínú báàgì ọmọ ìyá rẹ ó sì ti fi hàn pé òun fẹ́ dàbí ni òun sì lọ ọmọ ìyá rẹ yóò sọ fẹ́ òun náà òun náà gbẹni lọ torí yóò yóò ti máa jù. <laughs> Ah. àwọn bọ̀dá yàwó dá àwọn dárò bí lọ́dọ̀ àpò etí dàbí báyìí àwọn ẹgbàá lórí pọ̀ ọmọ pé ní tùkù sí pọ̀ yóò ti máa tọ́jú ọmọ táwọn lè ti fetí pọ̀ ó sẹ́nu tí èdè síbi ni tọ̀ ní ìgbà tí ọwọ́ abẹ́rẹ́ sí ní túwẹ́rù wọn lọ́kọ̀ọ̀kan ọwọ́ àtẹ̀tọ̀ máa tí wọ́n sọ igbá àwọn kàdínú bá dìtẹ̀ ó ṣe ní tìparí inú wọn ti dùn aláìsó lè ah, ah, ẹni àkọ́kọ́ lọ firi ẹni kejì lọ firi omi tó lé ẹni kiri àwọn ẹ̀kọ́ yìí ọ̀dà bẹ́ẹ̀ tó lè bẹ́ẹ̀ tó lè wọ́n á tú báyìí ẹnì kọkànlá bàbá ẹgbẹ́ ìdílé ìsó lè ilé kan náà ó dàbí ìgbà tí pé ilé kan náà gbogbo yìí ti wá ilé kan náà ni àmọ́ fẹ́ẹ́rì kò lè yà wá lẹ́nu lè yà wá lẹ́nu ó lẹ́gbọ̀n kan kò náà jáde <laughs> Yusuf wọn pẹ̀lẹ́ yẹn ẹ̀rí nǹkan kan. tó yúdúbù sá ọmọ ẹnu pé èmi èso lè èmi èso ẹyin lè yá ẹyin lè yá kú. tó ìjọ yẹn ìgbà tó ti àfàlọ àfàbọ wọn sàgbàdà mọ kó ní yóò torí kẹgbọn ó ní sẹrí àti àti bá bàbá adámẹjẹ pé gbogbo alápàdé alẹ torí èdè ti ṣẹlẹ̀ ńpa yusufu yusufu náà sì ń gbọ́ wọn ó ti ṣẹlẹ̀ ńpa yusufu tóbi ti pa amú lọ alọ sọ síbi tá a lọ sọ tó eléyìí ó tó wá sí kejì á àti òṣùwọ̀n ti bá bàbá mi dá àwọn òní padà lé àti tọmọ ìbáṣẹ̀lẹ̀ ọ̀gá ìdẹ́sẹ̀ ni pé ẹ mọ́kànnù wa lẹ̀ dípò rẹ̀ wọ́n lọ́lọ́ máa jẹ ẹni tó jí ọjà tó jí ẹrù wà láàmú ẹlẹ́yìn náà sọ pé tá a bá bá nu bá rẹ̀ oníkàmú ẹ sọ pé tẹ bá bá bẹ́ẹ̀ ni kẹ́mi ni ẹ tó báyìí ọ̀sà padà fi yé wọn pé èmi náà Yusuf ẹ dákun àbí ẹ dákun abẹ́yìn náà ni Yusuf ó lè mi ní Yusuf ọmọ àyà mi sì ni ọlọ́run ọba ti gbé wa ga ìlànà máa ń sọ pé ẹ dákun ẹ forí fún wa ẹ dákun ẹ má rẹ sí ọjọ́ tàbí mẹ́wọ́n ti máa kọ̀wé ibẹ̀ bẹ́ẹ̀ bá lọ́wọ́ máa rántí tọ́tẹ̀lẹ̀ lánàá àmì kórìí òpé tóní iwájú iwájú lẹ́nu ńlá ka ẹ̀ máa wò kìí ṣe tó ti kọjá ẹ gbọ́rọ̀ ó ńlá ka ẹ̀ tí ó wo wájú tí ò sí dáadáa kalẹ̀ sẹ́yìn tó ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá ni ó fún wọn rò ó sì ṣẹlẹ̀ bọ́lá wọn bá ti ṣe wí ní ìgbà tí àwọn ti sọ Yusuf ti fàdà wọn láwọn dájú bàjẹ́ wọn dájú bàjẹ́ sẹ́mi kí ní èèyàn mẹ́wàá ó yẹ kẹ́nìkan lè ṣe sùúrù pé ẹ dàpọ̀ àfilẹ̀ náà ẹnì kan ò tiẹ̀ dá márùn ẹjọ́ àlọ́ ẹjọ́ àlọ́ náà ọkàn wọn ti jì tó wọn wá lọ wọn ò sì tún dé ọ̀nà kí wọ́n máa ronú wọn ò délé kí wọ́n tún sorí kọ́ oníkálukú wọn ò bá títí àtìsé náà ni. وجاءوا أباهم عشاء يبكون وقال يبقى ذلك inú òkun lọ́dàlẹ̀ inú òkun lọ́dàrán tọ̀ òru gàjọ́ ni wọ́n délé gbàgbá délé lẹ́yìn tó ti sọ Yusuf sínú gbàgbá tán wọ́n délé lálẹ́ kálukú ń sunkún wọ́n ń sun àsunhu ẹkún tí ò dénú wọ́n tún gbogbo tí wọ́n á sunkún tí ẹ̀ka máa ń sunkún tí ń sá ń rojọ́ tí ń sùn gbọ́ dákẹ́ kó rojọ́ ká lè gbọ́ tó ń sọ ká lè bá a mọ̀ bóyá wa náà bọ̀ sunkún tẹ́kùn ọ̀bá ti wá ká sì ti ẹni tí ń sunkún àmọ́ kó máa sunkún àwa náà tó a máa sunkún àwọn èso obìnrin ọkùnrin làwa ẹbí Yorùbá náà sọ pé asunkún rojọ́ ilé ni wọ́n á máa fi irú rẹ̀ kí tí bá ti ọlọ́kàn omi ẹnìkan kan gbẹjọ wa fún ọ náà wàá jóbin ṣé obìnrin máa wẹ fún kó tó rí sun ni wọn èèwà ń bẹ tòsí tòsí ẹyin tí wọn lọ wà tọba ti jánu tó ní ẹkún mọ fẹ kìí sẹ wàhálà ẹkún ọmọ àbọ jù sẹẹsì tó mẹkún dà lẹ́ẹ̀kan náà torí ẹ wọn wá bẹ̀rẹ̀ sí ní sunkún kálukú bẹ̀rẹ̀ sí ní sunkún àwọn ọkùnrin náà jóbin àwọn mùnàfíì wọn bẹ̀rẹ̀ sí ní dà wọn bẹ̀rẹ̀ sí ní dà bí wọ́n ti máa ń dáhùn sí ìdí ìnù tó fi jẹ́ pé ń gbà mí tí ẹ bá ti fi tẹ́ nìkan sùn ẹ má gbẹjọ lẹ́nu rẹ̀ títí tí ìdákẹ́ torí pé bọ́lá ti dáwọ́ ọmọ èèyàn tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ ńlá ló tẹ̀ sí yín tẹ́ bá fi lè gbọ́ àlàyé lẹ́nu rẹ̀ ńgbà tí ń sunkún ẹ sànù rẹ̀ ẹ̀ yááfì rẹ̀ ní yíyááfì tẹ́ padà kó jẹ́ tẹ ẹ bá padà máa ń tọ́sẹ̀ pé á mo ní mo yáàfẹ́ rẹ̀ yáàfẹ́ rẹ̀ mọ́. torí rẹ̀ ẹgbọ́ ọba ti ṣe tán láti dákẹ́ rojọ́ ẹ̀mí ọ̀ lásìkò ìgbà tí mo lè bàjẹ́ lórí rẹ̀ tó eléyìí pàtàkì púpọ̀ kájá ni tó ṣe é pé àní gbẹ nìkan láyè kó rojọ́ fún wa ń gbà tẹ̀sán àlásìkò wọ́n dé lálẹ́ kálukú sunkún ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹnikẹ́ni tẹ́ ẹ bá ránṣẹ́ tẹ́ kí alẹ́ ló dé tọ́fẹ́ máa ṣiṣẹ́ fún yín ẹ pé sówó sẹ́kù nínú owó dàtọ́ ránṣẹ́ tọ́ba lówó sẹ́kù kó wa tọ́ba ti dàárọ̀ lọ́wọ́ àrùjọ mo rò pé yé wa torí kọ́ mọ̀tẹ́ pé kílì òtún máa yóò ti máa ronú bó wọn ti ṣe jẹ́ pé owó nǹkan kò ní fi ṣiṣẹ́ èló lẹ náwó kù iye báyìí pàǹkó àlàyé kí lára bó láti ràn ṣọ́ àlọ́ tó bá ti láàrọ̀ ọ̀la ọlọ́run kò jù wá rẹ̀ kọ̀rọ̀ pé yé báàbí ẹ̀jẹ̀ sàlàyé ó ti rẹ̀ nígbà tí bàbá ti láàrọ̀ tó eléyìí làákà ìmẹ́lẹ̀ akọ̀tù kan ti pé alẹ́ ló ti wọlé ó tún wá kẹ fún mọ́lẹ̀ torí ó délé ọmọ bó yóò ti sunkún ó ti sunkún darí ṣọ́ àlọ́ àkókò ti sílẹ̀ tí ọba ti jẹ́ pápẹ́rù kan lọ́sẹ̀ tí ń bùkátà ká tètè dìde sí ẹ má pẹ́jọ́ tẹ́lẹ̀ báyìí wá wọ́n bẹ̀rẹ̀ sí ní sunkún wọ́n á bá bàbá wọn lálẹ́ wọ́n ń sunkún kọ́ọ̀lù yẹ ọ̀gọ́nà wọ́n ní wọ́n bàbá wọ́n bàbá wọ́n kí ọkàn bàbá ó lè bá rọ̀ sunkún bàbá bí kan rọ̀ kọ́kàn rẹ̀ ó lè rọ̀ wọ́n bàbá wa kí ẹ tó wọ alágòsí ẹ̀wọ̀n káàbòsí náà wọ́n pe bàbá wọn ni wọ́n pe má àpótí wọn fẹẹ gbà lọ́wọ́ bàbá wọn tipátipá tí wọn fi lọ gbé Yusufu sọ sí kànga wọn wá pè é ní pípè tí ó jẹ kí bàbá ọ láàánú wọn ni iná dáhàbìnà nà sábẹ́kọ̀ pé tó ṣẹlẹ̀ ni pé àwa lọ à ń lọ ṣèdíje ni à ń kọ́ fàáta bẹ́ẹ̀ bá béèrè bí abájọ ẹni tí ń daran ó yẹ kó mọ̀ fàáta nítorí pé ọfà. làáfà sí ìkókò tá a fi lè jìnnà sáwọn ẹran tí kòkò bá pọ̀ látòkè àwa ń lọ kọ́ ọ̀fà ta à ń lori lórí kíkọ́fà ta. níta wàá sẹ́nu wàtàrọ́kùnà yóò tó bá rí ndàmàdà àìlà àwa fi yóò tó kù sílẹ̀ sídìí ẹrú wa. ẹwù àwọn ẹwù wa tá a bọ́ lẹ̀ bàtà wa tá a bọ́ lẹ̀ àdéhùn ọjọ́ tí àwọn eléyìí mẹ́wọ́n ẹrù tó ń jókòó sínú tóbi di ike bá a kálẹ̀ wọ́n ṣe tí kò fòkì wá jẹ jẹ́sí máa wọ nǹkan bá mi ìkókò tẹ̀ ń bẹ̀rù lórí ọmọ ti tí wọ́n sọ fún wa ọlọ́lá àwọn lọ́yẹ̀ kọlọ̀ mẹ́jẹ á sọ̀rọ̀ sẹ́ni tí ó ti wá lọ́wọ́ èyí wọ́n fúnra ara rẹ̀ wọ́n kàn ń sọ̀rọ̀ ní pẹ́tọ̀ torí kòkó ọ̀wọ́ ànúgbó ẹ̀yin ilé ìsẹ́yìn ẹ lè má fura sí kòkó ìjọba ẹ má pẹ́kùn lọ jẹ ìkókò tí bàbá sọ náà ní ẹ̀kọ́ jẹ. nínú ayẹ wọn máa ń tẹ̀lé mí ní lẹ́nà láti ti mọ̀ kó ò ní gbà wá bọ̀ kó lẹ́sìn. ìyá tẹ́bí tẹ́lẹ̀ náà kó kúkú fẹ́ sílẹ̀ fún ọ òní gbà wá gbọ́ títí tẹ́lẹ̀ náà gbà tá a dábàá pa mú lọ òní ẹ̀rú ń bọ̀ ká má mú lọ kọ́ má lọ jẹ́ pé ìkòkò ọ̀jẹ̀ àwọn yìí fẹ́ràn lásán á ti la ní kòkò jẹ bóòlù ti fẹ́ gbà wá gbọ́ gbogbo tí ó mú ọmọ gbà wá gbọ́ ti wà wọlé okó ní náà sọ tètè kọ́dà kó tó kó dúdú la sọ báwo wá ní amọ̀ánú òkúrọ̀ là wà kọ̀rọ̀ pé ìyẹn ni pé ò lè gbà wá gbọ́ ní tó ti ṣẹlẹ̀ sáájú ká tó rí mú lọ ò lè jẹ́ ò gbà wá gbọ́ ìwọ kan fúnra ara rẹ sọ pé rò ń bọ̀ ká máa mú lọ sí kòkó ọmọ jẹ àtúwádé àlọ́ tó ní ti pẹ̀lú kòkó náà la tún gbé dé àní kòkó yìí ń fi jẹ́ lọ́dà bí ìgbà tó ti ké ń gbọ́rọ̀ tẹ̀ ń sọ. tó bá sọ ẹ̀ lè gbà wá gbọ́ báwo wá yá abàdì ilé ìtumọ̀ sí pé nígbà tẹ̀ ń ṣe dáadáa àtìgbà tẹ̀ ń ṣe dáadáa láàrin yín àti bàbá yín bàbá yín náà bàbá yín ọ̀mà jẹ bàbá náà nìkẹ́ yín àti bàbá yín nítorí pé ń gbà mí sísẹ̀lẹ̀ kan máa ṣẹlẹ̀ tí bọ́yẹ̀ ìlẹ̀ ṣe bàbá yín báyà bàbá yín ló ṣàìdá sí i tẹ̀mátìlélọ́ọ̀gbà gbé tó ta ẹ̀kọ́ pẹ̀lú bàbá yín o ó lè ṣe sábà bí kẹ́gbègbè nírọ̀ ẹ mẹ́rin tó fàdá nàbì sọ̀rọ̀ bá àrùsọ̀nà tó fi sọ pé ẹ má máa tètè bá àwọn ọmọ yẹn ó ní nínú àdé kó má bàa lọ tètè dé àkókò kan tọ́lọ̀ wọn lọ ìgbà láì gbájú abẹ pípé yẹn wà lọ mú àwọn ọmọ yẹn tó àti sẹ́ẹ̀kì ló ṣòro àti jẹ́ rẹ̀ kò ṣòro tó bá ti jẹ́ tàbí rẹ bá ti mọ ọmọ lórí ẹni lè ti kú tí adé ìpèjẹ ẹsẹ tó bá ti lè mọ ọmọ yín lórí ẹni lè ti kú ẹsùn máa bẹ lọ lọ ẹni bẹ lọ fọdún mẹ́wàá bẹ́ẹ̀ ni Ọlọ́run tó mú èpè ń kú lórí rẹ má ṣe ọ yọ ọsẹ pọtẹ má ṣe pè fọmọ rẹ tọ níbẹ̀ yẹn ìgbà tí anabi Yusuf alayhi salam. tààrí ike wọn ti sọ sí kàga ẹ̀rí pé àwọn ẹ̀gbọ́n rẹ̀ yá àbá nánà ti sọ wọ bàbá wa nítorí pé tí ẹ bá wá kú nídìí pé dáadáa náà máa fi pe bàbá yín ó ti ṣe kọ́lé pé bàbá ò dáhùn lọ́wọ́ ẹ̀rọ ẹ̀pẹ́ ní òkúta tẹ́lẹ̀ nígbà tó kí bàbá ẹkún àti wọ bàbá wa bí torí pé mò ń sunkún pé èrè lẹ́yìn mọ́ ọmọ mi ni bàbá rẹ̀ kọjá àwọn ìtọ́ àwọn àti mi náà kọ́ kí ni wọ́n jẹ́ sí mi ibi ọmọ náà làwọn náà kí ni wọ́n jẹ́ sí wọn ibi bàbá wọn ni wọ́n jẹ́ torí ẹ̀ èèyàn ò fẹ́ sùn. bákan náà wọ́n ní nàìjíríà à ń ṣèdíje ilé ìjọba nínú àwọn àyà tọ́tọ́ka sí ìdíje. ajẹ́kẹ́ ìdíje ti wà láyé ọjọ́ ti pẹ́ ìdíje ṣùgbọ́n ṣẹ̀ríà wa ṣẹ̀ríà ti wa ó tò ó fètò sí yẹn ṣe gbogbo òtíje lẹ́nu ṣe tí ṣẹ̀ríà ọkọ̀ wọ̀ lọ́dọ̀ àwọn aláìlẹ́sìn wọn a máa ṣèdíje lórí síríìsì wọn lè ṣèdíje lórí ìta lẹni tó lè mú ìgbọ́ títí ọ̀pọ̀ jù aláìní tí wọ́n ń fowó ṣe ká sì lè ra kátọ̀ mẹ́wàá kalẹ̀ tí ẹ máa mú sùn àwọn kan yín tútù àwà àwọn oògùn yìí tí kálukú bá mú láàrin tú àwà láti gbẹ̀mù ẹtọ́ bá ti kò kéne yọ gbẹ̀mù lórí ọtí òkú wọn a máa ṣèdíje lórí ìdálẹ́ni tó lè jẹran tí ó pọ̀ jù láàrin wákàtí kan wọn máa ṣe competition rẹ̀ world wide ọdọọdún ni wọn máa ń ṣe lẹ́yìn gbogbo ayé àmọ́ bá ṣe máa ń ṣe ní ara adìẹ wọ́n sì ṣe àwọn adìẹ kalẹ̀ bọ̀kọ̀ àbọ̀kọ̀ àbọ̀kọ̀ àbọ̀kọ̀ àbọ̀kọ̀ àbọ̀kọ̀ wọ́n lè jẹ́ pé iye adìẹ náà sì kalẹ̀ ká gbé kalẹ̀ ọlọ́bi ten thousand wọ́n wá lọ kó àwọn ọ̀jẹun wá láti gbogbo kọ́nà kọ́nà ilé ayé oníkálukú wọn ò sì ní wẹ́wù orúkọ bàbá jẹ́ pé ń kó pamọ́ nìkan gbogbo tàtàbàrù tó bá fẹ́ lò áì yọ ọbẹ̀ wúlẹ̀ wọ́n wà máa wo fún rẹ̀. ó sì ti yàtọ̀ láàrin egun àtẹran gbogbo ẹ̀ jíjẹ ni wọ́n máa sọ gbogbo ẹ̀ sẹ́ni wọ́n máa jẹ wọ́n máa rẹ ẹni tó fi pọ́ọ̀lù tí wọ́n gbọ́ kẹ́yìn ọjẹ hundred and ten láti ẹ láàrin wákàtí kan pé ọ ìwé <laughs> ah àwọn bíbí ti ti sọ ìròyìn ọ ọ ah, ah, àwọn ọkùnrin nìyẹn. níbo ní kó tó sì tún jẹ́ pé dìde láàrin máa sọ adìẹ sẹ́nu láì jẹ́ pa arun jẹ kákan máa lọ́mù ká máa tó ń báyà á máa jẹ bí àwọn àti màálù. á máa ṣe díje gbogbo eléyìí á máa ṣe díje jù láwọn káàpì á ní káwọn obìnrin wò torí àwọn ẹni tí ó ṣèdájọ́ ta ló dáa jù nínú wọn máa bọ táwọn àti gbogbo aráyé wọn máa wò di wọn wọn máa wo gbogbo ẹgbẹ eléyìí báyìí ibi rẹ ti tóbi jù ní kọba gba bọọlù eléyìí ibi rẹ ti fa eléyìí kọba áàpù báyìí báyìí ló lọ lọ. gbogbo àwọn àtìsẹ karamba ní okunlé ayé tẹ̀lítẹ̀lí àwa à ọ̀ǹgá lọ́nà tẹ̀lí àwa sọ ife làtàbàkọ̀ èsì làtàbàkọ̀ làtàbàkọ̀ ẹ fún ní fatha fatha fatha illa bi salam alákọ̀ọ́kọ́ ẹ̀sìn ẹlẹ́ẹ̀kejì ràkúnmí ẹlẹ́ẹ̀kẹta ọ̀pá àdá kí wọ́n á ní láǹtàbà kọ̀ kọ̀tọ́ kágbẹ́kùn lórí ìdíje tó bá ti yàtọ̀ sí mẹ́ta kọtọ kagbẹbọ lórí ìdíje tó bá ti yàtọ̀ sí mẹ́ta yìí tàbá kọ lẹbọ ṣùgbọ́n tẹ̀lé ọ̀sọ́ pé ẹ ẹ̀ lè ṣèdíje lórí nǹkan míì títí ṣèdíje lórí rẹ̀ ọba ti ta kò fi hàn lọ́hùn bí ká sọ pé abẹ́ ṣèdíje tàdó lè sáré abẹ́ ṣèdíje àìbọ̀ òhò abẹ́ ṣèdíje tàlẹ́ni tó lè rìn jù abẹ́ ṣèdíje lórí talẹni tó ṣe wípé ó lè gbé nǹkan sókè jù gbogbo eléyìí kò sí tó burú mbẹ àmọ́ láì gbẹrù torí kọtọka gbẹrù lórí ìdíje kan ẹ̀bùn tí wọ́n gbé kalẹ̀ fún ìdíje àyàfi lórí nǹkan mẹ́ta yìí alákọ̀ọ́kọ́ rà fún mi gígùn rà fún mi fífi rà fún mi sáré ẹlẹ́ẹ̀kejì ẹṣin gbígbẹ̀sìn fífẹ̀sìn sáré ẹlẹ́ẹ̀kẹta títa ọfà títa ọfà tẹ́bá rí nǹkan mẹ́ta yẹn tẹ́bá ti ronú pa rẹ̀ ẹ̀ máa tọ́fà mẹ́tẹ̀ẹ̀ta yẹn ó ní í ṣe jihad ó ní í ṣe pẹ̀lú ogun níbi tá a máa ń lọ láti ìlú kan lọ sí ìlú bòmí ìdájú fẹ́ jihad kò sọ́kọ̀ tí wọ́n ń gùn àfi ràkúnmí yìí náà ràkúnmí tí wọ́n ń gùn bẹ́ẹ̀ bá máa gùn kó lẹ́sìn débi jihad ẹni débẹ̀ lọ́sọ̀ ìwà pàǹkálí ẹsìn wọn sì máa kù lójú ogun tó fi rọlọ dàtọta ló ń pẹ tó fi rọlọ bẹ́ẹ̀ bá máa kù sọ́tọ̀ òní kòyìn òní kòyìn rọrùn ọfà kúmá olódà fi bọ́ọ̀n láyé ìgbà yẹn ẹgbẹ́ nígbà tí ọba ti fi wọ́n ti fi ọfà rẹ sára ọ̀sán tó ọfà sí ara ọrùn tọ́ba ti lọ báyìí ẹni tọ́ba bá ikú nù ń tó ń torí eléyìí nǹkan mẹ́ta yẹn wọ́n lè gbẹ̀bùn lórí ẹ̀ àmọ́ gbogbo òjíjẹ yòókù fún ìgbẹ̀bùn lórí ẹ̀ wọ́n gbọ́dọ̀ gbẹ̀bùn lórí ẹ̀ irú àwùjọ tó ti bá ṣe ìdíje pé alukuraan ìwé ìdáná ti fà ẹ gbọ́dọ̀ gbẹ̀bùn abẹ́tìgbà lórí ẹ gbọ́dọ̀ gbẹ̀bùn ẹ̀ẹ́n tẹ̀sí tí màá fẹ́ ní ìdìbò sí bísẹ̀bí lè la kò sí mùsàlùmá kò bísẹ̀bí lè la ìmọ̀ ìfowópamọ́ fi tẹ̀lé ní àfọlọ́ gbọ́dọ̀ ọmọ mi lọ́wọ́ alukur'an ti ṣe lè dá àbí torí kó mùsàbàkọ̀ kọ́kọ́kọ́ gba kọ́ọ̀tù ní local government level kó tún gba kọ́ọ̀tù ní state level kó tún wá gba kọ́ọ̀tù ní national level kó tún wá gba kó tún wá ti ara kọ́ọ̀tù yẹn kọ́ lọ sí Saudi yẹn. tó ọlọ́lọ́ máa ní akálùkù tí wàá tó gbogbo ọmọ tí wọ́n á sọ̀rọ̀ àti wọ́n sí wa àmọ́ èyí ti tó rọ́ ọlọ́run àti tó ń bá sọ jáde ọlọ́nìkan ló yí tọ owó táwọn ọmọ ń gbà lórí mùsáàbàkọ wọn àgbọ́dọ̀ gbá tó bá tí wọn gbé kalẹ̀ pé níta gbé kalẹ̀ nílẹ̀kùn o ẹnikẹ́ni nínú yín tó bá ti lè ṣe kò kíní njẹ ọgbà wọn ti máa ń ṣe ìdíje ni. wọn ti máa ń ṣe ìdíje ràkúnmí yẹn wọn ti máa ń ṣe ìdíje ọba títa nìyẹn tó wọn sọ pé ẹ̀bùn ni kò sì gbọ́dọ̀ jẹ nínú òfin tó tún tẹ́ máa ń serú ìdíje lórí nǹkan mẹ́ta tẹ́ gbọ́dún lé lórí o gbọ́dọ̀ jẹ́ nìkan nínú ẹ̀yin tẹ́ ń jọ ń fi fanfa yẹn ìyẹn ògbẹ́ fún kalẹ̀. ẹ̀yà tó o bá gbé kalẹ̀ lórúkọ wípé ọba àjẹwò ọba àmàjẹwò tó volunteer tọ́ ẹ wá gbọ́dọ̀ tó mi sábà kọ́ ọ̀rọ̀ kúránì ẹ lórí pé níta tájẹ́ sí náà nípa fẹ́ gbà. tó ibi tí wọ́n fi gbà wọlé tí sì fi ń ṣe lónìí oní kí wọ́n fà fún pé èsì owó pẹ̀sẹ̀ díje ni wọ́n fún yín ẹ̀bùn ni wọ́n kàn ẹ̀bùn ni wọ́n kàn fún yín láti fi gbogbo aráyé ní ojú kòkòrò láti há Al-Qur'an eléyìí ìjọba mọ́nàdọ́bà pọ̀ tí wọ́n sọ ọ̀rọ̀ nípa ẹ̀bùn tẹ́ gbà lórí rẹ̀ yìí àbí òye wa kìí ṣe wọ́n ní ẹ̀ gbọ́dọ̀ ṣe ìdíje níbi kankan àbí níbi nǹkan mẹ́ta tó tó ọ̀bá gbọ́ lárúbáwọ́ kàn máa sọ̀sọ́kùsọ náà ẹ̀hẹ́ ìjà tó ń sọ ń bẹ̀ lẹ́ẹ̀bẹ̀ pọ̀tọ́ ká gbẹ̀bùn lórí ìdíje àti pé ìdíje ń bá jọ kan nínú mẹ́ta ṣùgbọ́n ṣẹ̀ríà ọ̀sán ibi ká má ṣe díje nínú nǹkan míì tí ọba ti tako ṣẹ̀ríà àmọ́ nǹkan tí ọkàn ṣẹlẹ̀ nípa àgbọ̀dọ̀ gba ẹ̀bùn lórí rẹ̀ ẹ̀ka wa rẹ́rìn lórí pé ṣẹ̀ríà tó ká má gbẹ̀bùn lórí ìdíje àti ìdíje mẹ́ta àwọn arí ẹ̀rí lórí kí wọ́n ṣe díje oríṣi mi jọ lẹ́nu dáadáa lọ ìbáná ti ṣe díje pẹ̀lú àyíṣà ìpè káwọ dájọ́ ti ara wọn lẹ̀ káríwò. abẹ́yẹn ọgbọ́n wọ́n sì kọ́kọ́ rìn lákọ̀ọ́kọ́ àyíṣà gba fọ́ ìgbàdànà ti fún wa lórí tíráàbù mi àyíṣà náà bẹ pẹ̀lú ẹ̀ já tuntun rìn yẹn wa ń wí yẹn ànábì yìí ó àyìnṣà ní kò sàdédé ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mo ti sanra nì torí pé ṣẹlẹ̀ yẹn a olóhùn wà kélédé pé òun òun jáde dì náà mẹ́lẹ̀ tí ti sanra tó ó túmọ̀ sí pé ẹni ṣe ìdíje nínú nǹkan mi ìjọba tó ti yẹn bọ́tẹ́ bẹ́ẹ̀ gbọ́dọ̀ ṣe ní kékeré ni ẹgbẹ̀rún lórí tó náà yóò ọmọ èèyàn ti ń fẹ́ làgbàlagbà tí máa fi ọmọdé ń sẹ́ láti dọ́tọ́ náà tó mú kéèyàn máa bẹ lẹ́ni tó dàgbà tí máa fi ọmọdé ń sẹ́ wọn ò bá wọn wí lórí eléyìí àfi Yusuf sídìí ẹrù wa àtòbí tó burú mẹ́ ìmẹ́yìn làgbàlagbà ẹ lè fi àbúrò yín sẹ́ ẹ dáàtú má bẹ̀ ń sẹ́ wàhálà ẹ má bẹ̀ ń sẹ́ tí ó ṣe léṣe mọ́tò bá ń ṣe iṣẹ́ tó dáa kò sí tó burú. má bàa ń bẹ ẹsẹ má bàa ń bẹ ẹsẹ kíkọ lọ ọmọ ọgọ nítorí ọyà àbí ma ké wá fi ọmọ rẹ ọmọ ma lọ ọyà lọ sílẹ̀kùn yẹn ẹ má kọ́kọ́rọ́ wọn ni má bí mi má wà ńgbà tó wá wá bàbá àtọ́jọ́ mi tó bá ní ọ lọ sí bàbá gbà àtẹ̀jú méjì lónìí kò ní gbà àtẹ̀jú àyà lọ́la. bákan náà ọ̀ya tó ń ńlọ pa ohun ah, ọ̀ma bẹ́ẹ̀ yẹn pa máa wòran kó nà máa wòran. kí ló ń fa ní kọ́ ńlọ díẹ̀ ṣé kí wọ́n ta kọ́ ọbẹ̀ kan gbé and off power. ìwọ yìí jùlọ rí àbẹ́tẹ̀ bá kọ́ tẹ́ bá fi ọmọ sẹ́ tẹ́lẹ̀tẹ́ sọmọdọ́ máa yọ lọ́mọ ẹgbẹ́ bá mójú ń jẹ́. èèyàn máa èèyàn máa fi ọmọ sẹ́ láti má bẹ̀sẹ̀ wàhálà ẹ má bẹ̀sẹ̀ tí ó fi léṣe. torí ẹ̀ ló ti jẹ́ pé àwọn ọmọ alákọ̀wé là wa ọlọ́lá ni wá àwọn ọmọ máa ń ni wọ́n máa ń ni àwọn ọmọ bọ́tà àwọn ọmọ bọ́ǹbìtà wọ́n máa ń ni. Tontori ń torí pé ayé táwọn wà yìí èsì ọgbọ́n tiyín nìkan lọ́yẹ̀ kọ́ ọmọ máa gbé ká tó ti kókò lè rí gbogbo ọgbọ́n yín mú tọ́ba yẹ pé a bá da ọmọ dúró lórí ara wa kò lè gbọ́gbọ́n tiwa tán àmọ́ tẹ́ bá fọ ọmọ lẹ̀ kọ́ máa kọ́ gbọ́n tí kọ́ máa kọ́ tẹ̀ lómi yọ padà gbọ́n tìyín lọ bàbá tiyín sọ́gbọ́n tiẹ̀ nìkan lẹ́yìn kọ́ ni ṣèjì nù tó fi jẹ́ ike má bàa ń bí ọmọ ń sẹ́ agbọ̀lọ́ má yà láti má bàa ń bí ọmọ ń sẹ́ sẹ́ wàhálà wọ́n sì bá sọ ọmọdé rú tí òun wá fi ní nínú tí òun fi ní rí inú rò má wípé eléyìí mi sẹ́ eléyìí túbẹ̀ mi sẹ́ lọ́la wọ́n ti gàrí àtẹ̀pà ẹnìkan tún náà gàrí àtẹ̀pà bẹ́ẹ̀ sẹ́ ha ìwọ ẹgbà mẹ́síjà tó ó túmọ̀ sí pé kò sí ní tó burú kágbàlagbọ̀ bẹ ọmọdé ń sẹ́. tọ́ ó sì túmọ̀ sí pé láti ìgbà téèyàn ti tẹ̀lé lèèyàn ti máa parọ́ irọ́ èsè tuntun gbogbo ẹni tí ti ń parọ́ láti dọ́ta ti ń parọ́ orí ibu wọn máa fi tè kò sẹ́ni tó parọ́ sórí rẹ̀ rí torí ẹ̀ sọ́ra fún o kò sí tó burú tó nínú àwọn àwà tóró gan-an ni ó mọ̀ ọ́ rẹ̀ ìyá ni fún gbogbo ọ̀ràn ẹni tí bá ti ń parọ́ kò sí tí ò ní ti wà láì torí ọmọ ní gbogbo nǹkan yòókù jẹ́ lẹ́yìn rọ ẹ sì rí i pé ẹni tí bá ń parọ́ ọmọ adájú yóò mọ ojútẹ pàwọ́ bí ìgbà tó ṣe ní tó ṣe ń ṣùgbọ́n kò sígbà tá a ti rí òní padà tó ẹni tó bá tara rọ́gbà yìí níjọ́ tí àṣírí bá tú yọ ọ́ tẹ́jú yìí dọ́gba lọ láyé yìí torí ẹ̀ ní ẹ̀rí pé àwọn yorùbá gan ní ọ̀rọ̀ wọn tó sọ tó dáa wọ́n ní tí rọ́bà lọ lógún ọdún ìjọ kan ṣoṣo lóòótọ́ bá tí lọ́ọ́ ti mú wípé tí òdodo ọba gbé ọ̀gá wàhálà irọ́ ò lè gbé ọdẹ bì kàkà fúngbà díẹ̀ kan wọ́n sọ pé nìsín ọ̀rọ̀ ọjọ́ kan yìí ọpẹ́ wọ́n ní tí rọ́bà lọ ọdún ẹsẹ̀kẹsẹ̀ lódodo ọba nìyí kò nídìí odidi ọjọ́ kan torí ẹ̀ àwọn èèyàn ti ń parọ́ ọjọ́ ti pẹ́ ẹwúrọ́ tán gbé kalẹ̀ fún bàbá wọn ìkókó rọ́ ìkókó tí ò sí inú apárọ́ náà ó yẹ kí gbogbo àwọn ará àkókò pe àwọn èèyàn yìí lẹ́jọ́ ẹ bà wá jẹ́ ẹ parọ́ tá a ti máa wá lórí ẹ̀ láti máa ń pa lówe ní ìsìn nínú èdè lárúbáwá tẹnìkan bá fi lè parọ́ mọ́ tẹnìkan ló ṣe kínní kan nìkan ló ṣe kínní kan ìwádìí padà wá fi hàn pé irọ́ ni àwọn àtọ̀fẹ́ lágbájá náà ti ràn mọ́ ọ ọmọ nǹkan kan náà ọ̀rọ̀ yìí o ọ̀rọ̀ rẹ̀ dàbí ìkòkò tí wọ́n lọ pa Yusuf ni mo rò pé yé wa dàbí ìkòkò tó pa Yusuf ọmọ nǹkan kan pa pé òun pa ẹnìkan ọ̀pẹ nìkan ọ̀jẹ́ nìkan ọ̀pẹ nìkan wọ́n kà parọ́ mọ́ tọ́ ó sì túmọ̀ sí pé ìran àkókò tí ń bẹ láyé ọjọ́ ti pẹ́ ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ sí àwa wípé ní áfíríkà ti wà ní nàìjíríà especially àyè sábà ṣe ìyàtọ̀ láàrin ìkókò àti àmọ̀tẹ́kùn abẹ́ ìfura ni sẹ́wọ̀n kí sẹ́yìn ń pè ní kòkòrò ní jẹ́ àmọ̀tẹ́kùn èyí tí àwa ń pè ní kòkò ibùn kan lédè haúsá tí kálukú ń pè lámàtẹ́kùn àtọ́ ń pè lẹ́kùn àtọ́ ń pè ní kòkò àmàtẹ́kùn ìkòkò tún yàtọ̀ wọ́n yẹn ga tura wọn lọ ṣùgbọ́n ìkòkò yàtọ̀ sí àmàtẹ́kùn ìkòkò máa ń fẹ́ jọ bí kọ̀lọ̀kọ̀lọ̀ ojú rẹ̀ sì máa mú bí ojú àwọn òyìnbó eléyìí ni ìkòkò àmàtẹ́kùn onírú ìtẹ́rí táwọn haúsá máa gbé kálẹ̀ haúsá o tí wọ́n máa fà káwọn táwọn ara rẹ̀ ó jẹ́ kàlákìíní o tí wọ́n máa gbé àwọn ọmọ alẹ́ gbọ́ ọmọdé máa ń tọ̀lé ẹgbẹ́ wa tí wọ́n á ti gbé jókòó lórí kókò dẹ́rù ọkọ̀ ọmọdé ó ti pẹ́ tọ́ba tó tọ̀lé lọ́la tí ọba ní tọ̀lé o sẹ́nìkan mú afẹ́ sẹ́nìkan wà náà ọmọ náà ti tọ̀lé fi kágbé ránṣẹ́ lé haúsá èyí tí àwọn èèyàn ń pè léde lárúbáwá ìkókó nǹkan kankan òní wọn pè ní bẹ́ẹ̀ ojú rẹ̀ máa ń mú bí ojú àwọn òyìnbó ó sì máa ń fi ara jọ kọlọkọlọ àmọ́ máa ń tóbi jùlọ tó lọ́jọ́ bíi police dog tó wá jẹ́ pé ó mú ó mú bèrèbèrè lé ó mú bèrèbèrè lé kànáà ìdí tá a fi gbọ́dọ̀ mọ̀ yàtọ̀ láàrin wa òun náà ní pé lábẹ́ òfin ṣẹ̀ríyà haram. oníkẹjẹ kókò haram oníkẹjẹ ìkókò halal oníkẹjẹ àmọ̀tẹ́kùn subhanallah tonti pé ìkíni wọn ni wọn sọ dẹ ẹran ìkíni wọn ló sì lé yín ọ̀gá tí wọn fi sọ dẹ tonti pé ànábi sallallahu ní gbogbo ẹranko tó bá ní eyín ọ̀gá haram ní gbogbo ẹyẹ ṣùgbọ́n ànábì sallallahu alaihi wasallam ó ṣe àyọkúrò àmọ̀tẹ́kùn lọ́sùn máa kéré náà ń fà hàn ṣáàlà àmùkọ́tò méjèèjì wá fún yín lọ́la kẹ́ẹ̀dì eléyìí wọn tọ́ka jẹ bàbá ọdẹ ẹran wọlé kò sí ó àwọn bàbá ọdẹ máa wá rẹ́díò. <laughs> ẹnìdì ẹjẹmọdòrí bẹ́ẹ̀ ni ẹjẹ ìrírí bẹ́ẹ̀ ni yóò tún máa sakọ sí. tó àwọn ẹranko tó bá ti yín haram àwọn ẹyẹ tó bá ti jáde gánà haram akramakumullah adìẹ tẹ̀ntẹ̀lé gánà àdéhùn tó wọn ni wọn yọ adìẹ kú gánà wọn yọ kú tó àmọ́ àwọn ẹyẹ yòókù bí kò tó mọ jà sáré mọ jà wòdì rí àbí òye wa mọ tó wíwí rí ó ń jẹ kújẹ ká ti sọ kódà tó bá tó bàbá ọdẹ lọlọ pa àmọ̀tẹ́kùn àní jẹ o tó bá tó bàbá ọdẹ lọlọ pè kiri wa o bàbá ọdẹ òun lọ lọ pàgbọ́nrí wa àní jẹ òun náà bá agbóhùn aránkò yẹn tó ká jẹ àmọ́ àní jẹ torí àwọn bàbá ọdẹ tilẹ̀ yorùbá yìí báyìí ó ń sọ̀kò elékun olókun ni wọ́n mm, olókun ni wọ́n gbogbo ẹjọ́ ra wọn owó bọ́ọ̀lù sàkó fún òde ní kúta olókun ni wọ́n àní jẹ torí olókun èsè mùsùlùmí kò sí sólókun kan tó pera rẹ̀ kìlì sẹ́ẹ̀lì torí tọ́wá kò ń ṣe mùsùlùmí lódodo kò ò tó bá jẹ́ kó ṣe kìrìsìtẹ́nì lódodo ó lè dọ́lọ́kùn kò sì sọ́dẹ̀ kánlẹ̀ yorùbá ìṣe èsè pé ń bọ ògún ẹ mọ́dẹ̀ kan á ti fò ògún máa fún lẹ́kùn. torí pé ńgbà tí ọdẹ bá ń lọ sí oko ògbẹ́ báwo la sọ pé ògún náà ní wọlé dọdẹ o ògún náà ní wọlé dọdẹ ẹ mọ̀ pé ológun ni àti ètò ológun ni àbúrò mọ̀kúnmọ́lá bọ́dẹ bá ti dénú gómìnà máa ń ṣe yóò túbà fún ògún yóò túbà fún mi pé kọ́mẹ́tì kó wọn kọ́mẹ́tì kó wọn wọnú kóyì láwọ̀ra kọ́jẹ́ kó wọn mórí wálé ó lè fẹ́ ó lè fẹ́ yá àdàbà kan kó fi túbà tọ́ba tó ti pẹ́ràn kẹta ìpẹ́ràn kan yóò tún mú kankan nínú ẹran yóò tún fi ṣètùtù kó tún fi túbọ̀ ògún ọ̀tọ̀ ni ó túbà pé kíbo wọn jẹ tàwa lọ̀tẹ̀ náà tí ò sókùn ní ọkọ rẹ̀ tí ọba jókòó dé kò. yọ jẹ́ ògúndẹ̀jọ àbí kọ́lé ògún kọ́lé àbí òye wa tó olókùn làwọn eléyẹn àlè jẹran bá fa wẹ̀ fọ́ọ̀lì ẹ̀yin ń kọ́ sẹ́yìn náà ń jẹjẹ kújẹ ẹ máa ń lọ ilé oúnjẹ pé ẹran gbẹ́lẹ́jẹ oúnjẹ kújẹ táwọn ẹran gbẹ́lẹ́jẹ kújẹ ni pé tí gbà tí òfin kò sí èdè wọn ò ní pa fún yín jẹ pé ta ló pa. talọ́pá torí ẹ̀ má jẹ ẹran àgbẹ̀ ẹ̀rọ kan mọ́ ẹran àgbẹ̀ tó lè jẹ́ ní ìsìlẹ̀ tó bá pa fúnra rẹ̀ lábẹ́ òfin ọlọ́run tó bá ti rí ehoro nù gbódò ọ̀fẹ́ pa orí gàlà ọ̀fẹ́ pa bisimilahi allahu akbar ó sì yìnbọn rẹ̀ sí ọ̀tá ọ̀fà rẹ̀ tó bá fi lè ka tọ́yẹ́ kó náà lọ́ka ọ̀tọ̀ kíkọ̀ jẹ torí pé ọ̀la àpọ̀ jẹ́ mùsùlùmí èso ló kù.

pé torí ẹ káró sọ mẹ́tì káró di máa sọ àyíké àtàkẹ́kẹ́kẹ́ àbí òye wa láti òfin ṣẹlẹ̀ ẹ̀ gbọ́dọ̀ pé torí pé ehoro funfun lèmi yìnbọn ti bóòlù tó lọ́wọ́ di aláwọ̀ brown yóò bá lè pé abàmì ooru nígbà tí mọ̀ bá ọ́ tó bá jẹ́ ọ̀kadà ọ̀dọ́gà tó kọ́tọ́ funfun lẹ́yìn ọ̀ma wákà bákan náà ẹ̀sùn ajá lẹ̀ ajá yẹn lẹ́sí tẹ́tẹ́ rẹ̀ bisimilayi ọlọ́hu ẹ̀kọ́ àtẹ̀tẹ̀ àkọlẹ́ ìhoro tẹ́tẹ́ sí ni ọmọ alẹ́ lọ ìhoro bá gbẹgbẹ̀rún tí wọ́n á pàdé rẹ̀ lọ́nà yìí tẹ́tẹ́ sí náà ní ọ̀fẹ́ mu tọ́ba sì mú kò ní jẹ yóò mú wa fún àtẹ̀tẹ̀ àkọlẹ́ ni tọ́ bí ṣe wá ń sáré lọ burúkú burúkú tẹ́ ìhoro kélékè tó náà ń tẹ́lẹ̀ lẹ́bàá ni ó bá ń padà yóò ti padà àtàtà akọ́lẹ́kọ̀ọ́ nù láti fi sọ dẹ ọmọ àṣìṣe tó ń bí náà jẹ́wọ́ àríkí mú kẹ́lẹ́bì àwọn ẹranko tẹ kọ́lọ́dẹ sí bí ajá àti ẹranko tó du ajá nítorí bá mú fún yín ẹ̀tọ́ ní fún yín kẹjẹ ó mú fún yín kò mú fúnra rẹ̀ abẹ́ bá ń bi títí sáyẹn rẹ̀ ẹ̀ wá ń já gbà mọ́lẹ́ ọlọ́ọ̀mọ́jẹ níjọ lè yẹ wá dìgbàkúdà pẹ̀lú ẹ̀ ajá kan kọ́bọ̀ kẹrẹ lẹ́nu rẹ̀ nínú gbòòrò nípa gbogbo èyẹ bá ń lé adé àwọn ẹgbẹ́ ní kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló dé kí ló ṣẹlẹ̀ kò yí ò náà tó wọ́n wá ń lọ ọ̀kẹ́rẹ́ ń gbà wọn lẹ́nu pé ó di èèyàn ni wọ́n máa jẹ ibi tẹ́yìn wà tí o ti kúrò nílà ìlànà ìlọ́wọ́. a ìsìlámù ta pọ̀ àní wọ́n lọ ọbẹ̀ pé kọ́ lọ pẹ́ran ìgbà tó ọbẹ̀ pé kọ́ lọ pẹ́ran oṣù bísí ńlá lọ ó sì pa ó sì bá bí títí ń jẹ ọ̀ gbọ́dọ̀ jẹ láíláí èyí tó jẹ lè tó bá mú wa pọ̀ wáyé o. ikoko ẹ gbọ́dọ̀ jẹ o ẹ jẹ tọ nínú ayẹ ó fi hàn pé ẹni tí ń parọ́ gan dára rẹ̀ mọ̀ ẹni tí sì ń sòdodo dára rẹ̀ mọ̀ eléyìí gbogbo èèyàn fi dá tà pé òkùnkùn ò ní kùn kó nínú ọmọ tó bá dáadáa ló ń ṣe láyé wọn náà tó ẹ gbọ́n tí wọ́n tún sọ ni wọ́n ló lórí ikú ti dára rẹ̀ o ẹni tí wọ́n kà pé ló pọ̀ tí ó dìjà kò ní retí torí ẹ àwọn ọmọ yìí náà mọ̀ pé àwọn ta ìdá wọ́n sì mọ̀ pé rọ́ọ̀lù àwọn ń pa àwọn náà sì kíní kan sọ fún wọn pé bàbá àwọn mọ̀ pé rọ́ọ̀lù àwọn pa ó kì í ẹja tètè gé wọn nípa gbígbé lẹ́yìn ẹ akókò mọ̀ nígbà wà pọ̀ náà kódà kó ẹ̀mí wa máa ń ṣiṣẹ́ lọ sórí ti ọ̀nà mẹ́ta iṣẹ́ alákọ̀ọ́kọ́ òun náà ni bí ẹ̀mí kan wà tí máa ń tojú wa kọ ipe sábàrà wa wí tẹ̀tù ṣẹṣẹ ń da à ń pè ní nafsan lawama ẹ̀mí tí kò ní ìdààmú ẹ̀mí tí kọ́ bàjẹ́ fún mi ẹ̀rí pé nígbà tí a fẹ́ sìn kankan jẹ́jẹ́jẹ́jẹ́ làwọn èèyàn ni wọ́n gbé dúrọ́ọ̀mù wọn síbi ọ̀sọ̀rọ̀ wọ́n gbomi bẹ́ẹ̀ gbà tó dùn rọ̀ ìwọ wá máa mọ̀ mọ́ àgé àgé tẹ̀ ń gbé wọlé ìfẹ́ tẹ̀ ń gbé wọlé ìtọ̀ ọwọ́ afẹ́ tìbọnú gbogbo omi dúrọ̀mù adúrò omi o rí pé bẹ́ẹ̀ nìkan ò rí ọ ọ máa sọ pé sẹ́ńtì mo ti fẹ́ ṣe é dáa èèyàn abúlé mi o kó wọn kún omi yìí lẹ̀ sẹ́yìn kan máa rí mi ní ti bẹ́ẹ̀ o wọ́n máa máa kú kí náà ẹ̀mí tí tún máa dojú kọ bòmí ló mú ọ sí o pè ní nafsan amara ẹ̀mí tí máa pé ṣèbàjẹ́ ṣèbàjẹ́ ṣèbàjẹ́ ẹ̀mí ṣèbàjẹ́ ìlọ́wà pẹ̀lú gbogbo ẹni tó dára ẹ̀mí o ti fẹ́ ṣe bẹ́ẹ̀ ìní máa káyàn lọ́wọ́ lè ẹ̀mí kẹta nafsan mutma'inna ẹ̀mí tó ní ìfàyàbalẹ̀ kì í takùtọ̀ lọ ìjọlọ́ ọ̀gá bá fẹ́ ló máa ń ṣe sàwọn ẹ̀mí wa bẹ́ẹ̀ àkàrà wọn kú àwọn ọmọ yìí náà mọ̀ pé àwọn ta àwọn náà fúnra ara wọn ti múra wọn tó bá jẹ́ pé bàbá lọ sọ pé ẹ fọmọ pé kìí ṣe ìkòkò lọ́jọ́ Yusuf fọmọ pé pípa mẹ́tìrì kan yìí mo sì máa ń gbé ẹ̀sùn ń ṣe bẹ́ẹ̀ abẹ́tù ṣe bẹ́ẹ̀ wà láwọn ọ̀gá sọ pé àní ṣe bẹ́ẹ̀ mọ́ bàbá wọn torí tó bá gbé bàbá dùn bẹ́ẹ̀ wọ́n sọ pé àní ṣe bẹ́ẹ̀ mọ́ bàbá ọ̀dọ̀ ẹ lọ mú wálé àforíjì ọdẹ afrika máa lò bí ọgbọ́n bí ọgbọ́n gbà tẹ bá ń wò pé irọ́ lẹ́nìkan pa fún ẹ má ti conclude ẹ má ti ah má tó ti sọ gbogbo ọ̀nà lágbà ẹ pè wá tó ẹ pè wá kẹ́lu mi náà tún bá sọ torí pé agbọ́njúra wa lọ ẹ rí i pé nígbà tẹ́ bá fi ba débi kan gbogbo tó lòun ò sè yọ jẹ̀wọ́ kódà ló tún sọ details fún góòlù sísè torí ẹ̀ ló ti jẹ́ pé tó máa ń ṣèwádìí lọ́dọ̀ àwọn ọ̀daràn ẹ̀ gbọ́dọ̀ fi kánjú ṣèwádìí ẹ ti gbọ́dọ̀ fi lúlù ṣèwádìí nítorí pé ẹni tí a ń lù ìgbà míì ó ti di ẹlòmíì ti lúlù ti di máàlì ti la ẹ ká lù papọ̀ tí ẹ wọ́n sọ pé ó náà kọ́ lúlù nǹkan ló ń fẹ́ àmọ́ tẹ bá tu pẹ̀lẹ́pẹ̀lẹ́ mu tẹ bá tu tẹ bá rọ̀ tẹ fi yé pé tọ̀ nítorí ṣẹlẹ̀ yóò ti ṣẹlẹ̀ kò ti sẹ́ni tó kọjá ti ṣe ògẹ́gẹ́ ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àti sọ́nà sọ pé gbogbo agbára láti ṣe ń tọ́ jù nínú wa lẹ́nu èmi gan alára sí mọ̀ fún àṣìṣe ló gbé ọsùn kí ní ìwà àmọ́ ọ̀tá mi lójú kò tún ní ṣe bẹ́ẹ̀ mọ́ àbó tún ṣe bẹ́ẹ̀ mọ́ àti ní ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ ọ̀gbọ́n ti gbà fóònù ló ń ṣe tèmi tó wọ́ ló ń ṣe tò nínú tó ń gbà náà bàbá wa jẹ́ lùlù yọ jẹ́ lùlù tó bá ti pé lọ́wọ́ pé wá lọ́wọ́ pé wá mi ò gbé tẹ̀lé ìtumọ̀ sí pé ọgbọ́n tádájọ́ adájọ́ lábẹ́ arọ arọ ọgbọ́n tá máa gbọ́n tó fi jẹ́ pé àfitẹ́tọ̀ ọba ti dé wájú ilé ẹjọ́ àyà máa jọ ìrẹ̀ ní àjọ àpàdà lórí tọ́ wọ́n wá wá wọ́n tó fi nǹkan kan kínra wọn lẹ́yìn wọ́n lọ mú ṣẹ́ẹ̀tì wá ẹwú rẹ̀ wọ́jọ́ ọ̀rẹ́ ọmọ ìsìn bídàmí kẹ́lẹ́ wọ́n fẹ́ jẹ́ ẹ̀rọ fi pẹ̀wú rẹ̀ wọ́n ní wọ́n pa ọmọ àgùntàn ni ọmọ tí àgùntàn bí wọn máa ń pè ní sáxlá òun náà ni wọn sì máa ń pọ ọmọ ewúrẹ́ àmọ́ tó bá yẹ kó tẹsẹ bí tó bá ti di kó ju ọjọ́ tó bí lọ kò tún ní jẹba mọ èdè tó fẹ́ nìyẹn ọmọ náà gbogbo ọmọ ewúrẹ́ ọmọ àgùntàn ní Yorùbá lẹkọọ àmọ́ lédè Lárúbáwá wọn máa ń pè ní sáxlá ọmọ tí àgùntàn nù àbọ̀ mọ òòjọ́ ewúrẹ́ bí sẹ́wọ̀n káàkiri rẹ̀ ràn òṣòro fún wọn dáradára ni wọ́n báyà jọ nǹkan lẹ́ràn sábì máa lóko tí wọ́n lọ lọ fáwọn ẹmọ́lẹ́ ìbábọ̀ òkú mà wọ́n wá mẹ́tẹ̀ rẹ̀ wọ́n fi pẹ̀wú rẹ̀ ẹ̀jẹ̀ rọ́ tọ̀ nítorí pé bóòní kòkó ti pa táàrẹ̀ jẹ̀ lára rẹ̀ èyí táwọn ń ròlù àwọn gbà pé pé bóòní kòkó ti pa tí ọ̀fà tọ́ ya má lọ́rùn torí pé tọ́lọ̀ ń bá fẹ́ mú yàn yọ fa ìrẹ́lẹ̀ náà ìgbà táwọn ń fi ẹ̀jẹ̀ sá sọ wọ́n gbàgbé pé ìkókò lè láàánú láàánú débi wípé kọfẹ jẹ Yusufa láì ya ẹ̀wù mọ́ lọ́rùn kó sì tún jẹ nítorí wọ́n ti lè láàánú pé èsì ìfẹ́ bẹ̀wù rẹ̀ jẹ ṣé ọ abara rẹ̀ jẹ láìláì kò ní bara rẹ̀ jẹ ẹ̀yin wá mú ẹ̀jẹ̀ ẹ̀rọ ẹbí pẹ̀wù rẹ̀ ìkókò aláàánú ìkókò tó gbẹ fi gbogbo òkókò lọ láyé pé òun fẹ́ kọ́ gbogbo òkókò ayé lẹ́kọ̀ọ́ bá a ti lè pààyàn jẹ láì ya ẹ̀wù mọ́ lọ́rùn. tó ẹ wá mú ẹ̀wù ẹfẹ̀ jẹ ẹrọ pa ẹ wá mú ẹ̀wù ẹ̀kótó ń ẹrọ ọmọ bàbá sì gbọ́gbọ́n àgbàlagbà bàbá rẹ̀ wá ní ẹ̀ sáwọ́ láwọ̀ ọmọ mi bàbá wa dá wọn lóhùn kó kojú ọpẹ́ ọ̀ọ́dẹ́ bẹ́ẹ̀ sọ́wọ́lẹ́ tilẹ̀kùn ẹ̀ẹ́dẹ́gbọ̀sọ̀kùn amúrọ̀ ẹ̀mí yín lọ́kọ yín ní rọ́tẹ̀ pàápàá ẹ̀mí yín ló sì yín lọ sí tẹ̀ǹpa ní rọ́ ṣùgbọ́n tèmi mà lódodo ni pé nǹkan kan ọ̀sọ́ máa mì ọ̀dọ̀ yín náà mo ti dì mà nítorí pé báwo ni kókó ṣe lè láàánú yóò tó fà. tí nụ ewu ẹ̀wù rẹ tí ò ní sàánú òun. ajẹ́ pé ọmọ mi ìgbà tó rí koko lẹ́jẹ̀ bẹ̀rẹ̀ sí ní dà lára torí lódodo àwọn ní instrumenti kan tí wọ́n fi wòpé sẹ́tì èèyàn ni àbí bàbá ni jẹ́míìl sùúrù tó dáa dọwọ́ mi ẹ̀yin náà bá mi ṣe sùúrù tó dáa sùúrù tí ò ní ìbára jẹ́ ní ẹjẹ́ àjọ ṣe sùúrù gbogbo wa náà ká kọ́ sùúrù gbogbo wa ká kọ́ sùúrù tó o bá fi lè kọ́ sùúrù gbogbo tó tó tó tó lóun ti láyé lọ́gbàjì sùúrù kẹ́sì sùúrù lásán sùúrù tó dáa nítorí pé gbogbo tẹ́ bá na sùúrù sí láyé kìí lọ pípẹ́ jù tẹ́ẹ̀fì padà ráǹfà ní sùúrù. tẹ́ẹ̀fà wá kùnà láti na sùúrù sí gbogbo tẹ́ẹ̀fà ń ti láyé kìí lọ pípẹ́ jù tẹ́ẹ̀fì padà kábà. torí ẹ ẹ ṣe sùúrù ní sùúrù tó dáa. والله المستعان على ما تصفون ọlọ́run ọba ni olùrànlọ́wọ́ lórí gbogbo ń tẹ́ ẹ fẹ́ kalẹ̀ ọlọ́run ni ọ̀ràn mi lọ lórí gbogbo dẹrù lẹtọ ẹ gbogbo jẹ yusufu ẹ ẹjẹ rẹ ní lára tọ rẹ àmọ́ kókó ọba tó máa yá ọba tó yá máa lára ẹ ẹ kà lọ ẹ lọ ṣèdíje lẹbi títí ẹrù yín ní kókó bá jẹ ọsọbìnrin jẹmi ẹjẹ àti sùúrù tọdà Ọlọ́run ló sì ràn mí sí lórí gbogbo ń dẹsọ ìyá ńlá wa náà sọ gẹ́gẹ́ bí bàbá ànábì Yusuf ti ṣe sọ̀rọ̀ yìí gbàdá parọ́ máa ń radiyallahu anha kó ṣe zina tọrọ fọ́nkálí tí gbogbo èèyàn fẹnu wá rọ́ọ̀kù parí ẹni tí ò sojú a fẹ́ sọ fún àjẹyó kálukú tá pẹ̀lú wá rọ́ọ̀kù sọ́mà فصبر جميل والله المستعان على ما تصفون ẹja ti sùúrù tọ́da ọlọ́run ní ọ̀ràn ẹni ṣe lórí gbogbo ń dẹ̀sọ̀ ọlọ́run ti padà ara ṣe torí ẹ̀ ló ṣe di àṣà lọ́dọ̀ lárúbáwá lónìí àti gbogbo àwọn àgbọ̀ lárúbáwá tọ́mọ ni ọ́ kó wàá lọ́rọ̀ ètò wa níbẹ̀ ọlọ́hùn lùtà ọlọ́hùn lùtà ọlọ́run ọba ní alára ọ̀nà ọ̀ràn wa ṣe lórí rẹ̀ pẹ̀lú ìtumọ̀ sí pé atara àwọn àyà àfi lórí ipe ìlara tẹ́rí yẹn kì í tún tẹnìkan ṣe o kí máa gba tó nílara jẹ ni èèyàn sì gbọ́dọ̀ jẹni tó ṣe pé àyè ń bẹ nínú ẹ̀mí fún pé kéèyàn gbà kò lè lòlù ayé ìṣèṣe ẹnìkan gbogbo tó dá sínú ilé ayé wá sí ayé kádàrà tiwọn ni ẹnìkan kò sí ní wù ọgbẹ́ nìkan bínú rẹ̀ kí ló dé tí wọ́n bínú ọmọ làkejì bẹ́ẹ̀ náà ni irọ́ ọ̀dà o irọ́ burú jáde irọ́ sì máa padà pa onírọ́ jẹ ni bí àárọ̀ bá dáa fún onírọ́ ọ̀sán ò ní dáa fún bọ́sàn rẹ̀ bá sùn alẹ́ rẹ̀ ò ní tòrò náà lọ́lọ́ sọ pé alẹ́ la'natullahi 'ala al-kadhibin ẹtẹ́ tí ẹ gbọ́ o làánà ọlọ́ọ̀kọ́ máa tẹ lórí àwọn òkúrọ̀ torí ẹ̀jẹ̀ máa òdodo ni ẹja mú ní ọ̀rọ̀ òdodo ni ẹja mú ní ìṣe báwo ni wọn ìwé sì parọ́ parọ́ pé kí ọlọmọdé kí ni mo fẹ́ fi rọsì kí lẹ́yìn tó fẹ́ fi rọsì kò sí kankan tá a fẹ́ fi rọsì kò sì síbi tí rọsì ti wá dé àti tí àwọn bá fẹ́ sórí mu ọlọmọ bá kó tún wá sí kó ràn wá lórí àti máa ṣe tiẹ̀ kó lé wá sí náà sí gbogbo àìdá subhanahu wa ta'ala wa bihamdi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu.